أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وأخوات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أجدكم الله الله الله الله تي وشواني مسلمي ẹni tí yóò ní àkólé kan ìgbàgbọ́yé ẹ̀sìn ọlọ́run bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam ẹni tí yóò máa gbẹ̀gbẹ́ àti máa rí ojú ọ̀nà ọlọ́ọ̀bá lórí ìlànà tí a Nabi sallallahu alaihi wasallam tí ó fi ẹsẹ̀ àwọn sọ̀hábà lé adúgbẹ́kọ́ ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá sí wá báyìí a jẹ́rìí pé kò sí ẹnìkaka tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́wọ́n bá nìkan ṣoṣo àti jẹ́rí bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallam ẹ̀rúsìn ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹni tọ́lọ́wọ́n bá ní kí ọlára bil àtẹ̀sìn òdodo liyudhhirahu ala ad-dini kullihi kọ́lọ́wọ́n bá lékiọlá kó lè bá fi ẹ̀sìn borí gbogbo àwọn ẹ̀sìn yóò pátá tí ń bẹ walaw kariha al-mushrikun kódà káwọn ẹlẹ́kọ́ kó ìra ilé báyìí àlékún ìkẹ́ ọlọ́run bá tí orí àjẹjẹ sọ́lọ́run bá kọ́rin fún anábì sallallahu alaihi wasallam àtàwọn arájá anábì àtàwọn sọ̀hábà ẹgbẹ́ bá ti sáájú ilẹ̀ àti gbogbo olójú ọ̀nà anábì sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run bá pẹ̀lú lànà anábì sallallahu alaihi wasallam àti gbogbo olùsàpọ́nlé olùsàpọ́lé kan fún ìlànà gbọ́dọ̀ fẹ̀yà rà lẹ́yìn náà kíra wa ní títí tí ó fi lè orí jù lọ́dọ̀ ọlọ́run ba ibi tí ọlọ́run ba àlékẹ́lá sàlẹ́sà ibi tí ọlọ́run ba àlékẹ́lá tó gbọ́lá fún jùlọ ọ̀nà ni gbọ́lá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ilé tó túnmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ba àti ìkẹ́ ọlọ́run ba àti ìrìnàjẹ́ ìjẹ́tọ́ ọlọ́run ba kó máa bẹ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wá lọ́kùnrin àti lóbìnrin náà eléyìí tá ní kí adìjọ gbé ẹ̀wò òun náà ni ọ̀rọ̀ nípa جامع الصحيح للإمام البخاري والإمام البخاري نفسه ومسند الصحيح للإمام مسلم وإمام مسلم نفسه ọbẹ́ kájọ gbàgbọ́ yé tíra kan tí a mọ̀ sí jami'u sahih ilé tó gbajúmọ̀ ní ọ̀dọ̀ wa pẹ̀lú sahihul bukhari sahihu al-bukhari tíra sahihu tí al-imamul bukhari tí wọ́n ṣe àkójọpọ̀ ẹ̀ òun ló gbajúmọ̀ jù nínú àwọn orúkọ tí ó fọ́n ká láwùjọ àmúrúkọ tíra yìí gẹ́gẹ́ náà ni jami'u sahih lil imam al-bukhari tíra tí ó kó àwọn sahihu jọ àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam eléyìí tó lálàáfíà tọ́ka balẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam ló sọ àtàwọn sí annabi sallallahu alaihi wasallam tọ́ka balẹ̀ tó lálàáfíà pa annabi sallallahu alaihi wasallam ṣe àti àwọn nǹkan tí wọ́n ṣe ní ojú ayé anábì sallallahu alaihi wasallam tí anábì sallallahu alaihi wasallam sì fi àwọn nǹkan yìí rẹlẹ̀ tọ́kan sì balẹ̀ pé lóòótọ́ wọ́n ṣe àwọn nǹkan yìí lásìkò anábì sallallahu alaihi wasallam bákan a tíra imáàmù muslim òun náà ló tẹ̀lé lẹ́yìn tí a bá sọ̀rọ̀ tíra alimamul bukhari tán tàbí ká ṣe kọ́kọ́ sọ̀rọ̀ alimamul bukhari gan fún rẹ̀ káwà fi ọ̀rọ̀ tíra wọn tẹ̀lé a lẹ́yìn náà a ma sọ̀rọ̀ imam muslim tọ́lọ́mọba alikẹ́lábá ní kí àsìkò ọ̀rọ̀ yìí tó yá sí pé ó ní agbára púpọ̀ ọ̀rọ̀ kan ni tó jásí pé ó tóbi púpọ̀ àsìkò tá a sì ní láti yanjú ọ̀rọ̀ náà àsìkò tó kéré ni torí pé ọ̀rọ̀ yìí ọ̀dà ẹgẹ́ dìgbà tí wọ́n bá gbé pọ́mpì machine fún yàn ẹ̀rọ tó mọ́ ń fa omi wọ́n wá gbé fún yàn wọ́n wá gbé transformer tí kí náà bàbà tán bẹ́ wọ́n wá fún yà ní páìpù kíyàn fi síbi ẹ̀rọ náà kọ́ wá ti bọ́ mi òkun àmẹ́kọ́ fọ́ mi òkun gbẹ láàrin 30 minutes ẹ̀dá kò só rọrùn ká fún yà ní pumping machine ká wá pàwà ìfúnyà ká bá yàn takọ́ ma ṣiṣẹ́ ká wá fún yà ní páìpù kíyàn ti bọ́ pumping machine náà kó ti bọ́ mi òkun àmá láàrin oṣù kan ẹ̀dá gbàgbé 30 minutes láàrin oṣù kan ọgbọ̀rọ̀ fómi okùn ibẹ̀ sẹ́rípẹ́ nǹkan tí ò rọrùn ni elébá ni mo fi sàpéjúwe ọ̀rọ̀ kan ní kábára wa sọ torí pé alimamul bukhari wa kitabuhu alimamul bukhari fúnra wọn àti tíra wọn àwọn méjèèjì dà ẹgẹ́ bí omi òkun eléyìí tó sí pé téèyàn bá bọ́ sínú ẹ̀ yóò máa wẹ̀ lọ títí di àsìkò jọ́tọ́lọ́ọ̀bà àlékẹ́lá bá ní kú ẹ̀ tó ni àti títí di àsìkò jọ́tọ́lọ́ọ̀bà àlékẹ́lá bá lómi ni ó gbé lọ àwẹ̀wẹ̀ jáni bí tíra alimamul Bukhari ṣe rí lélẹ̀ bí ìmá alimamul Bukhari fúnra tírà alimamu muslim rahima umarlahu ta'ala kọlọ̀wọ̀ alikẹ́lá kọba akí àwọn méjèèjì náà síwájú ká tó wá wọnú agbámi ọ̀rọ̀ yìí nǹkan tá kọ́ láti mọ̀ ní pé ṣarọ̀fún ilmi bí ṣarọ̀fún ma'lum a ma ma bí ma ká ṣe lọ́lá bí ma ká ṣe gbangban tó a ma ma bí ma yẹ ṣe tó látara gbígbangban nǹkan tí ma náà bá gbé dání nǹkan tá ń kọ́ nínú mẹ́ náà bí nǹkan yẹ bá ṣe lọ́lá tó ìnìmà tá ń kọ́ nípa rẹ̀ náà ṣe lọ́lá tó wà ṣọ́rọ̀fù bí ṣọ́rọ̀fù láàálì a sì ma ma bí olùmọ̀ká ṣe lọ́lá tó a ma ma bí olùmọ̀ká ṣe gbajúmọ̀ tó látara ìmọ̀ tí ó bá gbé dání báwo ni ma yẹ́ ṣe lọ́lá tó nù ṣẹ̀ríà báwo ni ma ní ṣe gbajúmọ̀ tó ìmọ̀ nípa súnà nabi sallallahu alaihi wasallam min ajallil ulum nínú àwọn ọmọ tó ní agbára jù ni nínú àwọn ọmọ tó lọ́lá bá ń sọ̀rọ̀ nípa súnà nǹkan tá àgbàlérò pẹ̀lú ẹ̀ nínú istilahul muhaddithin nínú lílò tí àwọn olùmọ̀ nípa hadithu fẹnu kò lé lórí ìtumọ̀ tí àwọn olùmọ̀ nípa hadithu fẹnu kò lé lórí nípa súnnà òun náà ní kíni o ma udifa ila nabiyyi sallallahu alaihi sọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ ní tó bá sọ pé ànẹ́bí sallallahu alaihi wasallam ló sọ̀rọ̀ yìí súnnà nìyẹn àbí iṣẹ́ tó bá fi ti ànẹ́bí sallallahu alaihi wasallam pàdàbí ló ṣiṣẹ́ yìí súnnà ni ó máa jẹ́ àbí nǹkan tó bá sọ yí pé lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ṣe níṣẹ́jú ànẹ́bí sì fi rinlẹ̀ súnnà ni ó jẹ́ eléyìí náà ń pè ní súnnà nínú àgbọ́yé àwọn olùmọ̀ nípa hadith tó pé tábà lọ pé súnnà nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú súnnà àwọn nǹkan tó pọ̀ ni kódà súnnà máa mí ní odidi ẹ̀sìn gbogbo ẹ̀sìn pátápátá wà máa pè ní súnnà eléyìí lọ́fà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọn wọ́n asúnnà usulu sunna usulu i'tiqadi أهل sunna àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ in tó mọ̀ pọ́pọ̀ tíra àwọn eléyìí tẹ bá sì wọnú tíra náà in tán kójọ sínú ẹ̀ gbogbo dídí ẹ̀sìn náà kójọ sínú ẹ̀ pàápàá jùlọ eléyìí tó ga jù nínú àlámọ̀rí ẹ̀sìn ilé tó jẹ́ alákọ̀ọ́kọ́ awwalu wajibin 'ala al وأن السنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر أني لهم مدادا أن الإسلام wípé ìsìláàmù tí a nábi sallallahu alaihi wasallam tó gbá fàlì umma yìí huwa súnà òun náà ni súnà nábi sallallahu alaihi wasallam wọ́n pé odidi islam wọ́n pè ní súnà wa anna súnà tahiyar islam sì máa yí pé ìtàn pè ní súnà ó ń gẹ́gẹ́ ní islam ìtumọ̀ ní pé islam yìí ẹ̀sìn kan ni tọ́já sí pé ó di díẹ̀ súnà ni torí pé a lè mọ̀ islam tí è bá ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam a ti lè mọ̀ nǹkan pé nǹkan dá nínú islam wípé nǹkan yìí islam ló tí è bá ṣe pàdánàbì sallallahu alaihi wasallam bá ṣe nǹkan yẹn láti jọ́sìn fọ́lọ́run bá a sì lè mọ̀ nǹkan pé nǹkan yẹn ń bẹ nínú islam tí èyí bá ṣe wípé wọ́n bá ṣe lójú ànábì sallallahu alaihi wasallam tánà ìbá stampu ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́sìn gbà lọ́dọ̀ wà lérè tí a ti wá rí pé islam lódìdí tẹ́rí pé súnà ní tòótọ́ wallahi alazim islam ò lè dọ́dọ̀ wa a lè mọ̀ tán pè lẹ́sìn láìṣe pẹ̀lú súnà ìtàbí mọ̀ tán pè lẹ́sìn ìkànnà àwọn ọ̀nà ẹ̀sìn ni islam ni wa anna sunnata hiya al-islam sì mọ̀ yí pé súnnà gangan òun náà na ń pè ní islam ìtúbà ní pé èyàn lè máa jẹ́ súnní àfikọ́ jẹ́ muslim kẹwa ní à onísúnnà lè ní o àmìbẹ̀ ṣe musulmi wa anna súnnata hiya islam wa la yaqumu ahaduhuma illa bil akhar ìkẹ́ni kejì wọn lè dájú láìṣe pé ó rọ̀gbọ̀kúnlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ alìsìláàmù lè dájú láìrí súnnà súnà ò lè dádó láì ní islam naam wàkọ̀dí ajima ilẹ̀ ilẹ̀mẹ́ kọ̀díman wà hadita ẹnu àwọn olùmọ́tò tàbátọ̀ pé ìjìmá gbogbo ẹnikẹ́ni tó bá fi lè tako ìjìmá in tí ẹnu àwọn olùmọ́ bá kò lé lórí ẹn tó tako fàhúwà ilẹ̀ ṣáfà hálàkà irú ẹni bẹ́ẹ̀ ti wà létí bèbè parun nìyẹn kó kàn fún kó parun lókù tọ́rọ nàbí sallallahu alaihi wasallam sọ pé la tajtami'u ummati ala dhalalah anábi ní àwọn alùmẹ̀ ní ànábì wọ́n ní panupọ̀ lórí nǹkan kí nǹkan yẹn wá jánu láíláí nítorí al-imam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní al-ijma'u ma'sumun ìjìmá bá àwọn àfáà panupọ̀ àwọn àfáà Islam wọ́n panupọ̀ lórí nkẹ́kẹ́ ma yí pé nǹkan yẹn hujja ẹ̀rí ni nǹkan yẹn sì ní kò lè jẹ́ kọ́tọ̀ kò lè jáyìí ṣe láíláí nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń tako ìjìmọ́ rẹ̀ tí ń tako nǹkan tí ẹnu kò lé lórí irú ẹni bẹ́ẹ̀ ó ti wà nínú parun nìyẹn àwọn olùmọ̀ ẹnu wọn wá kò lórí wípé al'usulul mu'tabara àwọn ìpìlẹ̀ tó ṣe gbára lé àwọn ìpìlẹ̀ tí a níkàkó fún fi isbatil ahkam lórí ìfàwọn ìdájọ́ ẹ̀sìn rinlẹ̀ mẹ́ta ni wọ́n al'usulul mu'tabara fi isbatil ahkam talata àwọn ìpìlẹ̀ tá gbára lé lórí ìfìdájọ́ ẹ̀sìn Ọlọ́run bá rinlẹ̀ pé nǹkan yìí ẹ̀sìn ọlọ́run bá ní ipé nǹkan yìí wà lára ẹ̀sìn àwọn ọ̀nà mẹ́ta láńgbà fi nǹkan yẹn rinlẹ̀ gbogbo nǹkan tá bá fẹ́ sọpọ̀ wà ní ẹ̀sìn ọ̀nà mẹ́ta láńgbà láti fi nǹkan rinlẹ̀ bákan náà bayanul halal wal haram ìṣàlàyé pé nǹkan nǹkan yìí ní nǹkan tó tọ́ lélẹ́yìí nǹkan tí ò tọ́ lélẹ́yìí fi kitabillahi al alákọ̀ọ́kọ́ a máa ń mú nínú tírà Ọlọ́run Ọba eléyìí tó jẹ́ tírà tó bí yẹn ọ̀rọ̀ Ọlọ́run Ọba a máa ń mú bẹ́ alladhi la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tírà Ọlọ́run Ọba tó jẹ́ sí pé ìbàjẹ́ ò lè wọnú ẹ̀ níwájú ẹ̀ àti lẹ́yìn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn usul nínú àwọn ìpìlẹ̀ tá a ti mú ẹ̀sìn wa òun náà ni kí ni o asúnnàtù nàbàwíyà ká mú ẹ̀sìn wa láti inú súnnà annabi sallallahu alaihi wasallam alladhi la yantiqu anil hawa ẹni tọ́lọ́wọ́ bá lè kẹlẹ́ ròyìn pé kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha nínú suratul najmi ayẹlẹ́ kẹta sẹ́lẹ̀ kẹrin ayẹlẹ́ kẹta sẹ́lẹ̀ kẹrin ọlọ́ọ̀bá ni wa ma yantiqu anil lẹ́yìn tọ́lọ́wọ́ bá lè kẹlẹ́ búra ọlọ́wọ́n bá lékẹ́lá búra pẹ̀lú nẹ́jì ọlọ́wọ́n bá lékẹ́lá búra pẹ̀lú ìràwọ̀ ọlọ́wọ́n bá ní ma bọ́lá sahibukum wa ma ghawa ẹni yìí tààrẹ sí yìí tí ṣe Muhammad bin Abdillah sallallahu alaihi wasallam ma bọ́lá ọlọ́wọ́n bá ní kọ̀ sọ́nù kúrò wa ma yantiqu anil hawa bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam kìí sọ̀rọ̀ anil hawa ay bil hawa anabi yẹ sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu in huwa ọlọ́run bá ní gbogbo tẹ́ bá rí tánàbí bá sọ kò já sí nkẹ́kẹ́ illa àyàfí nkẹ́yọkan wahyun yuha gbogbo ọ̀rọ̀ tẹ́ bá rí tọ́ bá jáde lẹ́nu nabi sallallahu alayhi nípa ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ ni onímọ̀ ẹjọ́ ọ̀rọ̀ kankan illa àyàfi wáhíyù yúhà wáhíyù tọ́lọ́wọ́ bá lè kílá fẹ́rẹ́ sí ní sọ fún yín ilé báyọ̀ wá tako hadithu tí anábi sallallahu alaihi wasallam torí àwọn èèyàn tí wọ́n ń gbin làbídùn wọ́n wá ń ṣe gẹ́gẹ́ bá ti tó fi máa ń mẹ́sùwá dáadáa torí báwọn tí ń tako súnnà anábi sallallahu alaihi wasallam ara wọn nǹkan tán máa ń gbára lélelé kódà mo gbọ́ wípé ìkan lára wọn bóyá mùdírù náà ní o bóyá nìkejì mùdírù ní o tó náà jó ní sọkúsọ ẹni tí ó kàn wòkè hàn tí sọkúsọ sì jáde lẹ́nu rẹ̀ eléyìí tó ní kẹ́ jẹyàn kẹ́ lè jẹyàn bóyá òun lọ́sọ́ ní o bóyá mùdírù ní o ọmọ ìyá kan náà làwọn méjèèjì dé níbi ìsọkúsọ ọlọ́sọ wípé àà ah, anẹ́bì ah, náà lẹ́wọ́n múra kẹ́kẹ́kẹ́ sọ́rọ̀ rẹ̀ báyẹ̀ anẹ́bì tó wípé òun náà ni ó sọ̀rọ̀ ní ó tún máa wó padà a'udhu billah mo fi ọlọ́run bá búra gbogbo ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ báyìí fa huwa kafirun bi irú kúfùrù tí àwọn Abu Jahal àwọn Aas ibn Wa'il irú àwọn kúfùrù tí wọ́n kó sí gan níjà lẹ́nu ẹni yẹn lọ́lẹ́bí tí ó sọ̀rọ̀ tí ó tún kó jẹ subhanallah ìbánẹ́bí náà lọ́rọ̀ àwọn èèyàn tí ń gbé dàbínú ànẹ́bí wá ní ẹ máa ṣe báyìí wọ́n wá tẹ̀rọ ànábì sallallahu alayhi wa sallam iyadha billah nǹkan yẹn wá jáde gẹ́gẹ́ bó sì yẹ kó jáde wọ́n wá lọ bá ànábì sallallahu alayhi wa sallam ànábì ìmọ̀ràn ẹ̀lá tẹ̀lé nǹkan yóò jáde bí ti máa ń jáde ànábì sallallahu alayhi wa sallam sọ pé àà ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe ń ṣètò gbésí ayé yín tí ó sì rọ̀ yín lọ́rùn gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe tí máa ń já sí dáadáa bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe wọ́n ní ṣe bá ń náà lọ́sọ̀rọ̀ ló tó kó jẹ subhanallah àti láàrin ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam bá sọ tó ẹ́sì pé ọ̀rọ̀ ẹ̀sìn ni gbogbo ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam bá sọ tó bá yẹ pọ́rọ̀ ẹ̀sìn ìdájọ́ yàtọ̀ sọ́rọ̀ ayé tó bá jọ́rọ̀ ayé lànábì sallallahu alaihi wasallam sọ tó bá wùwá alè mú tó bá wùwá alè má mú nítorí àwọn sàhábà tó bá wà lójú ogun tánàbí sallallahu alaihi wasallam bá mú mọ̀nà wá lórí pé ẹjá ṣe bá ẹjá ṣe bá àwọn sàhábà wá bí ànábì pé ànábì ṣe wáyù ni àmọ́ tó wáyé pé ìmàrà ní àrẹ́bì àwa náà mẹ́ nípa ogun àwa náà ní màrà míì tó lè ṣe kíni o tó lè ṣe wá láǹfààní ìgbà tí bàrí rọ̀ tí Mughith tó ń sunkún káàkiri nípa ohun sáfẹ́fẹ́ bàrí rọ̀ náà ni Ànábì sallallahu alaihi wasallam wá rí ìdààmú Mughith lórí bàrí rọ̀ Ànábì rí ìfẹ́ Mughith bó ṣe lágbára tó ìfẹ́ bàrí rọ̀ bó ṣe lágbára tó lórí ẹ̀rùn Mughith Ànábì wá pé bàríọ̀ ó sì jọ nítorí ọlọ́run rẹ̀ bàríọ̀ kó fẹ́ mugif bàríọ̀ wọ́n sọ bá nẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ yẹn pé ànẹ́bí ṣé ọ ń pamí láṣẹ ni àbó ń sípẹ̀ tó bá jẹ́ àṣẹ lọ ń pamí dandan mo gbọ́dọ̀ fẹ́ àmọ́ tó bá yẹ pé pẹ̀ ni tó bá ni ànẹ́bí ń bẹ̀bẹ̀ àwọn sọ̀hábà máa ń ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́ bá lè kíláfíà náà nẹ́bì ni wọ́n ti mọ̀ pé yẹn ọ̀ràn ayà ní kíyàn tẹ̀lé àmọ́ tó bá yẹ pé lórí ọ̀rọ̀ ayé ni wọ́n ti mọ̀ pé tó bá wù àwọn làwọn lè mú tó bá wù àwọn lè mọ́mù àwọn lè mọ́mù anábi sallallahu alaihi sọ nípa rí hadith tí kà lọ yẹn ni wa idha haddastukum eh, àmọ́ tí ń bá sọ fún yín pé àtọ̀dọ̀ Ọlọ́run bí umori duniyakum ẹni pé hadith yẹn ti yanjú ọ̀rọ̀ méjèèjì àmọ́ àwọn wọ̀nyí wọ́n fẹ́ máa kọ̀ndẹ́mù ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ni so látara báyìí ọlọ́wọ́ bá lékelá ròyìn anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn usul òun náà ni al-ijma ijma òun náà ni tí gbogbo àlùmọ̀ bá parọ́ pọ̀ lé lórí tí gbogbo àwọn àfáà àlùmọ̀ yìí tán bá panu pọ̀ lé lórí ipe nǹkan yìí wà lára ẹ̀sìn nínú àwọn ọ̀nà tí a ń fi ń stangba láti fi ìdájú ẹ̀sìn rinlẹ̀ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin làwọn àfá ìyapa lórí alkiyas àwọn jùmhúrù gba kiyas wọlé àwọn mínú àwọn àfá wọn gba kiyas wọlé náà ìtàlẹ́fà yọ́mẹ̀ ni pé inú àwọn usúlù tí ò sí ìyapa lórí ẹ̀ tí ìjìmá ìrúwà lórí ẹ̀ sallallahu alaihi wasallam lọ́wà ọ̀ràn yẹn a sì máa mú ìdájọ́ ẹ̀sìn látara súnà Nabi sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀rí tó sọrú eléyìí báyìí òun náà ni hadithu tó gbà wá látọ̀dọ̀ hadithu tí al-Imam Ibn Majah àti Abu Dawud tí wọ́n gbà wá nínú súnà àwọn méjèèjì látọ̀dọ̀ al-Miqdam ibn Mahdi Karb ó ní alá anábi sallallahu alaihi wasallam ẹ̀tẹ́ ti yí ẹgbọ́ dáadáa inni utitul kitaba wa mislahu ma'a Ànábì ní Ọlọ́run Ọba lè kẹ́lá fún mi ní alkitab tí sí alkùránù karim wa mislahu ma'a àti nǹkan tó jọ pẹ̀lú ẹ̀ òun náà ni súnnà ló fi jásíkà àwọn àfáà máa ń jẹ́ kúrò pé ṣẹ́rí àsúnnà súnnà Ànábì sallallahu alaihi wasallam fil ihtijaj níbi ìfisẹ̀rí àti níbi ìmúdájọ́ ṣẹ̀ríà ẹgbẹ́ ni pẹ̀lú Qur'an fil ihtijaj ẹ máa dé níbi ọ̀rọ̀ ẹ̀rí al-Qur'an ju súnà lọ níbi àwọn ọ̀nà tọ́pọ̀ torí pé al-Qur'an a mọ́ ṣe ta'abudu pẹ̀lú tìláwà ati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nínú ihtijaj níbi ọ̀rọ̀ ẹ̀rí nínú ẹ̀sìn méjèèjì àti al-Qur'an ati súnà ẹgbẹ́ ni wọ́n kódà ló fi jẹ́ sí àwọn àfáà ní inú àìgbọ́n nǹkan yẹ lọ́wà nínú àìmọ̀bí tẹ́sìn dorúkọ lọ́wà kíyàn sọ yí pé kí ẹ sọ wípé ẹni tí bá mú súnà wá ọfẹ́ mẹ́rin wá ń sìn ọba ọkọ̀ mú hadith wá kó tó mú àyà Qur'an wá kí ẹ máa tako wọ́n nínú ẹgbẹ́ ọ̀mẹ́sìkọ̀ mẹ́sìn ni eléyìí tó bá wù ọ́ lólùkọ́ gbé sáájú ní méjèèjì tó bá wù ọ́ o lè fi Qur'an sáájú kó fi súnà tẹ̀lé tó bá wù ọ́ o lè fi súnà sáájú kó fi Qur'an tẹ̀lé tó wù tí tùl Qur'ana wà mithlahu máa anábì sallallahu alaihi wasallam sọ pé ala yushiku àwọn fẹ́ẹ̀lù tí wọ́n máa ń lò nílò lábá kí nǹkan súnmọ́ tó fẹ́ ṣẹlẹ̀ anábìnrin láìpẹ́ ó ti fẹ́ ṣẹlẹ̀ tán tẹ́ẹ̀rì ọkùnrin kan ọkùnrin kan ṣàbáàn tí ó jẹun yóò tán àìlá àríkẹ́tìhì yóò wá jókòó lórí àga àtẹ́rẹ̀ yóò wá fẹ̀yìntì yọ́rọ̀ gbọ̀kún báyìí yóò jẹun yóò yóò tán yaqulu ṣe rí àwọn hadithu yẹ àwọn òrójútu ẹ̀ hadithu ọ̀rọ̀ hadithu ọ̀yẹjú àmọ́ kùrán yẹ gbá mú dáadáa ẹgbá kùrán yí mú fama wajadtum fihi min halal fa ahillu in tẹ bá rí tó jẹ́ halal nínú alkùrán nìkan ní kẹ máa ṣe ní halal in tó bá jẹ́ tọ́lú alkùrán nìkan náà ní kẹ gbà lẹ́tọ̀ wa ma wajadtum fihi min haramin fa harrimu bá sì rí tó haram nínú alkùrán nìkan náà ní kẹ ní haram anabi sallallahu alaihi ẹni tó jẹun tó yó sẹ́yìn yóò wá jòkó lẹ̀ ní jòkó gbéraga kò ní lọ kẹ́kọ̀ọ́ nípa àdìsọ anábì sallallahu alaihi wasallam kò ní wá mọ̀ nípa eléwo lọ lálàáfíà àtẹlé tí ò lálàáfíà nípa ọ̀rọ̀ anábì yóò mọ̀ wá lo wípé torí pọ́n sọpá dìtì kan lálàáfíà yóò mọ̀ wá lo yẹn láti rọ́dù gbogbo hadith láti da gbogbo hadith nù pé eh, ọ̀rọ̀ hadith kò tiẹ̀ yé wa mọ́ bẹ́ẹ̀ bá sọ anẹ́bì ní onígbèrage èèyàn ni ẹ anẹ́bì ní ọfẹ́ ìyá tẹ́ẹ̀rì sẹ́rípẹ́ lásìkò yẹn láwà ń sìn sẹ́rípẹ́ lásìkò yẹn láwà ń sìn táwọn èèyàn máa sọ káàkiri ojoko ọlọ́kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadith anẹ́bì sallallahu alaihi wasallam ojoko sagbolé yín ọ̀n bẹ̀rẹ̀ sí sọ àwọn kátàkátà ọ̀rọ̀ ṣé gbogbo tí wọ́n bá fi ti sọ́dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam pánẹ́bì sọ ṣé náà lànẹ́bì ń sọ ni ṣé gbogbo ẹ̀ lójódodo pánẹ́bì sallallahu alaihi wasallam lọ́sọ́ ni a ní láti wádìí ǹjẹ́ ilé ìtẹ́bí ti sọ́jà nẹ́bí pánẹ́bí lọ sọ yìí ǹjẹ́ ọ̀rọ̀ yìí rìnlẹ̀ pánẹ́bí lọ sọ ń tòótọ́ àbánẹ́bí ọ̀sọ́ afọ́wọ́sàlàyé lórí ilé ìbáyìí nínú ẹgbàwá mi anẹ́bí sọ́lọ́lá sọ́lá sọ pé láàlfàyánà àhẹ́dẹ́kù anẹ́bí ni ẹmẹ́jẹ rí ẹnì kẹ́kẹ́nu yí o ẹmẹ́jẹ rí yí mọ̀tẹ́kì àrẹ́ àríkẹ́tìhì kó jòkó ní jòkó gbéraga ìjòkó ẹni tó jòkó tí ọlọ́wámẹ̀ lórí àga kí àwọn ọ̀rẹ̀ mi anẹ́bí máa dé bá mímọ̀ àmọ́rtù bíhì àwọn àtẹ́tẹ́mì ànẹ́bí pa àwọn àhẹ́tù àìhù àbí nǹkan tẹ́mì ànẹ́bí sallallahu alaihi wasallam kọ fáwọn èèyàn fàyàkúlù lánàdìrí kọ máa sọ pé àwọn mójútù gbogbo ilé tẹ́ ń sọ yẹn o àdíjì ti pọ̀ ń sí gbogbo ilé tẹ́ ń sọ yẹn àwọn mójútù ẹ̀ bàmá wa jẹ́dínà fi kitabillahi tàbàìná in táwà bá ti rí náà kùrán nìkan sọ́ọ̀lá àwọn ọmọ tẹ̀lé arẹ́bìnrin ẹmẹ́jẹ ń kẹ́pin yí níbi irú àwọn òrò ibẹ̀ o níbi gbogbo orú àwọn nǹkan báyìí arẹ́bìnrin ẹmẹ́jẹ ń rí ẹnìkan kánú yí nínú àlùmọ̀ mi kọ́ wà lórí àwọn nǹkan báyìí irú nǹkan tá Nábì sallallahu alaihi wasallam ló wọ̀ gbọ́dọ̀ rẹ́ nìkan kan nù wa lórí ẹ̀ ìlàwọn yẹn dúró lé lórí lónìí bákan náà Jábìr bin Abdillah òun náà gbà wá lóhun gbọ́ látọ̀nù Jábìr jàre kése bin Abdillah olóhun gbọ́ al-Miqdam bin Ma'di Karb radiyallahu anhu tó sọ wípé harrama rasulullahi sallallahu alaihi wasallam yawma Khaybar Ànábì sí àwọn kẹkẹ léwọ̀n jọ yẹn nínú àwọn kẹkẹ kó ti jẹ́tọ̀ tẹ́lẹ̀ tá ma ń sàǹfàní pẹ̀lú ẹ̀ thumma qala Ànábì wá sọ wípé yúṣìkù ahadukum an yukadhibani Ànábì ní àsìkò kẹfẹ́ ìyá o tẹ́lẹ̀ nìkan nu tí ó ma pèmí Ànábì lókùrọ̀ tí ó ma pèmí Ànábì nírọ́ wa huwa muttakihun lẹ́ni tí ó jòkó sallallahu alaihi wasallam yóò mú wá anabi sallallahu alaihi wasallam sọ pé yuhaddathu bi hadithi wọ́n ma fún ní hadithi mi anabi sallallahu alaihi wasallam fayakul yóò mọ̀ wá dáhùn pé bainana wa bainakum kitabullah láàrin wa pẹ̀lú yín ìtẹ́ ilé fún wa ìtẹ́ ilé mú wa tẹ́yìn fìdájọ́ ọlọ́run bá rinlẹ̀ fún wa tá gbà òun náà ni tíra ọlọ́run bá nìkan alkùrán nìkan fama wajadna fihi min halalin istahlalna wa ma wajadna fihi min haramin haramna ìta bá ti rí tọ́jẹ́ halal nínú alkùrán nìkan náà ma jẹ́ halal lọ́dọ̀ wa ilé ìtàbá ìṣìrí tó jẹ́ haram nínú alkùrán ní kàbí ọmọ jẹ́ haram lọ́dọ̀wá anábi ni alá anábi ni ẹ̀tẹ́ tí gbọ́dá dáa iná ma harama rasulullahi sallallahu alaihi wasallam mithla ma harama Allah dájúdájú tánàbí sallallahu alaihi wasallam bá ṣe léwọ̀ fún yín dèdí ẹgbẹ́ kan náà ni pẹ̀lú nǹkan tọ́lọ̀ bá lè kílábá ṣe léwọ̀ hadith wi alimamu hakim wọn gbà wá nínú mustadrak wọn bákan tó ní àlàáfíà náà à ilé ìbáyìí ló túmọ̀ sí pé àwọn èèyàn kọ́ ma bẹ ẹgẹ́ bí àsìkò tá wà yìí tí wọ́n ma tako hadith annabi sallallahu alaihi wasallam látara ìnímà wọn látara ìjòkó tẹ́tẹ́rẹ ìmọ́lọ wámà nípa èwo ló lálàáfíà nípa ọ̀rọ̀ annabi èwo ni ò lálàáfíà wọ́n ma wá lo àwọn nǹkan wọ̀nyí láti ma fi da hadith annabi sallallahu alaihi wasallam lò wọ́n ní nígbàgbọ́ sí

subhanallah ẹfi ẹfi hadith anabi sallallahu alaihi wasallam lẹ ẹfẹ́ àkùránì lẹ ẹ ń lórin so ibà nísì nítorí wọn nígbàgbọ́ sí hadith anabi sallallahu alaihi wasallam ni naam nítẹ̀síwájú torí àsìkò nínú àwọn ẹ̀rí tó tún wọ́wà wípé ọ̀ràn yẹn ni ká máa lo hadith anabi sallallahu alaihi wasallam òun náà ni hadith tó wà ní bukhari àti muslim anabi sallallahu alaihi wasallam ní ọjọ́ tí ní yàmù àrọ́fà ọjọ́ àrọ́fà ọjọ́ ẹwà jọjọ́ tán pẹ̀rán ọ̀lẹ́láhùn àrẹ́bì sallallahu alaihi wasallam sọ pé liyuballigh ash-shahidul ghaiba ẹni tó wà ń bí lónìí kọlọ kómúdétígbọ́ eh, àwọn èèyàn àwọn tí ò sí ń bí in tó bá gbọ́ lẹ́nu mi tí ó sì rí gbọ́ tí ó sì rí há dáadáa jẹun tó gbọ́ lẹ́nu ẹni tó sọ̀rọ̀ gangan lọ so ilé ìbáyìí túmọ̀ sí pé tí èyí bá ṣe pé súnà anábì sallallahu ni anábì sallallahu alaihi wasallam ní pawá láṣẹ láti máa gbé ọ̀wọ̀n ọ̀rọ̀ tá bá gbọ́ lẹ́nu ẹ̀ káàkiri tí gbọ́ àwọn èèyàn bákan hujja lórí ẹni tó bá gbọ́ tó bá jẹ́ pé ká gbé tó bá jẹ́ pé súnà anábì ni anábì ò ní ní ká hujja lórí ẹni tó bá kò sí ní máa jẹ́ sí pé súnà nábì sallallahu alaihi wasallam ọmọ ẹbẹ́ lọ títí dọjọ́ ìgbèrè alkiyama so ilé máa jẹ́ jẹ̀lì lórí àwọn nǹkan wọ̀nyí náà nígbà tó wá jẹ́ sí pé ó láti pé ká parọ́mà nábì sallallahu alaihi wasallam ó rọrùn láti jẹ́ kí àwọn èèyàn máa parọ́mà nábì sallallahu alaihi wasallam nítorí la rí àwọn àfà àwọn àfà tó jẹ́ sí pé wọ́n nímọ̀ nípa hadith anábì sallallahu alaihi wasallam tán dìde lórí wípé àwọn kúrò níbi àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ń pa nábi sallallahu alaihi wasallam nítorí pé lè annal kẹ́dìbà aléhì sallallahu alaihi wasallam ìmá parọ́ bá nábi sallallahu alaihi wasallam kẹ́dìbùn fi tashri' ìmá parọ́ mẹ́sìn ọlọ́wọ́ bá ní wa atharuhu 'amun 'ala al-umma ìlàpá burú tí irọ́ pípa máa nẹ́bí ó sì máa ṣe yóò máa kárí gbogbo ìyà rẹ̀ sì tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba débi pé kódà àwọn àfáà wọ́n pín sí méjì lórí ọ̀rọ̀ kí ẹ̀mọ̀ parọ́mà nẹ́bì àdínà àwọn àfáà tẹ́ gbà yí pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ mọ̀ tí ń parọ́mà nẹ́bì wọ́n ní káfíìrì ni a sì nínú àwọn àfáà tẹ́ ní a wọ́n ní kò di káfíìrì àmọ́ irú ẹni bẹ́ẹ̀ ti kó sí àwọn bọ́rọ̀ yìí ṣe lágbára tó yìí a sì tún rí náà àwọn èèyàn tí ó máa parọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam nítorí ẹ̀rà nẹ́bí sallallahu alaihi wasallam fi ń sọ nínú hadithi al ìparọ́ mímẹ́ ànábì ìdájọ́ rẹ̀ ọ̀dà ẹgẹ́ bí ká parọ́ mẹ́lòmí tó bá yàtọ̀ sánàbì sallallahu alaihi wasallam ànábì ni man kadhaba alayya muta'ammida ànábì nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá máa máa parọ́ mímẹ́ ànábì sallallahu alaihi wasallam falyatabawwa maq'adahu minan nar ànábì ní kíwẹ́ ní bẹ́ẹ̀ kọ́ lọ wáyé tó dá fúnra rẹ̀ tí ó dúró sínú náà so ó túmọ̀ sí pé ó rọrùn láti parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam hadithu annabi sallallahu alaihi wasallam kama dáàbò bo hadithu annabi kájẹ́ káwọn yẹn mẹ́lẹ̀ ìtọ́ lálàáfíà ń bẹ àti ilé tí ó lálàáfíà ń bẹ zabun andini lahil hanif ìdáàbò bo ẹ̀sìn ọlọ́run bá nìyẹn nítorí pé gbogbo àkíbà táwọn yẹn bá ń parọ́ mà nabi sallallahu alaihi wasallam táwọn yẹn bá sì ń lò rọ́ yẹn in tí ò sínú ẹ̀sìn ọlọ́run bá wọ́n mọ̀ fi onílẹ̀ ó wà lára ẹ̀sìn elébáyé ó sì máa dẹ̀sìn ọlọ́run bá rú bákan wa ghayratu li shari'ati lahil gharra

láwọn àfá ti bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ọ̀rọ̀ annabi wá látọ̀dọ̀ àwọn sikọ́t jílan bada jílin látàsìkò kan dásìkò kan wà kọ́rùnà bada kọ́rùnì láti sẹ́ntúrù kẹsí sẹ́ntúrù kejì wà jámẹ́yù fi kútùbìhìm wọ́n wá kó àwọn hadith annabi sallallahu alaihi wasallam wà jámẹ́yù ha fi kútùbìhìm wọ́n kó jọpọ̀ sínú tíra wọn wà áwùdọ̀hù sahihaha

yu'lamu biha sahihu súnnà min dha'ifiha ilé tá ma fi ma ilé tó jẹ́ ilé tí súnnà tó lálàáfíà àti ilé tí ò lálàáfíà so látara báyìí àwọn àfáwà bẹ̀rẹ̀ sí máa kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa sàlàyé ẹ̀ nínú àwọn tíra tán wá kójọpọ̀ lórí ẹ̀ inú ẹ̀ ni as-sahihan sahihu imamul bukhari àti sahihu muslim àbákanáà àwọn tíra sunan àtàwọn masanid àwọn èèyàn nítorí kẹ́lẹ̀ bá sọ ọ̀rọ̀ Ọlọ́run Ọba àtẹ̀sìn Ọlọ́run Ọba kúrò níbi eré àwọn tó fẹ́ máa ba ẹ̀sìn Ọlọ́run Ọba jẹ́ adìmọ̀fẹ̀sìn Ọlọ́run Ọba ṣeré àtàwọn tó fẹ́ máa takò àtàwọn tó fẹ́ máa yí ọ̀rọ̀ Ọlọ́run Ọba nítorí àti fi ayọ̀ Ọlọ́run Ọba tó sọ báyìí nínú suratul hijri ayẹ̀ lẹ́ẹ̀kẹsàn Ọlọ́run Ọba ní inna nahnu nazzalna dhikra wa inna ara àwọn ọ̀nà tọ́lọ́wọ́ bá lékẹ́lá fi sọ zikiru ní pé ọlọ́wọ́ bá lékẹ́lá gbé àwọn olùmọ̀dìde láti máa dáàbò bo zikiru ọlọ́wọ́ bá yàmátí ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam láti máa dáàbò bo inú àwọn olùmọ̀ tọ́lọ́wọ́ bá lékẹ́lá gbé dáde tọ́lọ́wọ́ bá gbé dìde imamul bukhari wa muslim àwọn méjèèjì tá bá sọ pé imaman nínú lọ́dọ̀ àwọn oní hadith ìmáàmù méjèèjì náà tàbájílé sọ bẹ́ẹ̀ wọ́n gbẹ́ni kẹ́kẹ́ lérò yàtọ̀ fún bukhari àti muslim nítorí báwọn méjèèjì ni wọ́n tóbi jù lọ́dọ̀ àwọn afọ́ òní hadith nítorí ẹ̀ta wọ́n sọ pé imaman tàbí tọ́wọ́ ẹgbẹ́ sahihan ìtàngbà lérò náà ni sahihu bukhari àti sahihu muslim kò sí sahihu ibn hibban ń bẹ bẹ́ẹ̀ ni kò sí sahihu ibn khuzaimah ń bẹ ìtàngbà lérò náà ni tíra méjèèjì so lè báyìí tó yẹ ká fàyọ ni pé kíkọ́ ni mímọ̀ ẹ̀rọ àwọn èèyàn kátó wọ́n máa tako hadith anabi lónìí nítorí pé wọ́n akẹ́kọ̀ọ́ nípa bá àti mẹ́lẹ̀ tọ́ lálàáfíà àtẹ́lẹ̀ tí ò lálàáfíà nípa hadith anabi sallallahu alaihi wasallam nítorí imam ahmed imam ahli sunnah wal jama'a ìgbàtán sọ lọ́rọ̀ wọn wọ́n ni alhamdulillahi alladhi ja'ala fi kulli zamanin fatratan min ar-rusul ọpẹ́ ni fọ́lọ́wọ́n bá ọba tó ẹ́sìké lásìkò kọ̀ọ̀kan a máa fi àwọn àṣẹ́kùbọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá àwọn tó wà lórí àwọn ìlànà wọn òjíṣẹ́ Ọlọ́run bá a máa fi wọ́n lélẹ̀ a máa fi wọ́n sí àwọn àsìkò kọ̀ọ̀kan bàkọ́yà min ahlil ilmi àwọn olùmọ̀ tí ó máa ṣẹ́kù lórí ìmọ̀ àwọn ànábì bá yad'una man dhalla ila al-huda àwọn náà máa pè àwọn èèyàn tó bá ti sọnù lọ síbi ìmọ̀nà Ọlọ́run Ọba wa yasbiruna minhum ala al-adha gbogbo àwọn ìnira táwọn èèyàn bá ṣe ń fi ń kàn wọ́n wọ́n máa ní sùúrù lórí ẹ̀ yuhyuna bi kitabillahi al-mauta wọ́n máa yí àwọn èèyàn tó ti kú pẹ̀lú tírà Ọlọ́run mélòó mélòó èèyàn tẹ́sù ti pa tọ́ẹ́pá àwọn níwọ́ye wàkámi bọ́ọ̀lì ń táìhìn kọ́dì hàdáhù mélòó mélòó èèyàn tó ti sọ́nù àwọn náà fọ́nà má fama ahsana asaruhum alanas a ìlapa wọn yìí máa da púpọ̀ lórí àwọn èèyàn o kò sí ń tá a lè fi wéyìí lápá tí wọ́n ní lórí àwọn èèyàn ní dídá wà akbaha asarun nasi alayhim kò sì sí nǹkan kan tá fi ló burú jù bí kèé bá ṣe ìlapa àwọn èèyàn lórí wọn yunfuna an kitabillahi tahrifal ghalin

àwọn yìí sì ní wọ́n tú okùn fitna kalẹ̀ láti máa fi dáwọn yà láàmú fọ́hùn mukhtalifuna fi kitabillah wọ́n máa yapa nípa tíra lọ́wọ́ bá mukhalifuna lilkitab wọ́n sì máa wọ́n máa yapa nínú nípa tíra lọ́wọ́ bá lórí àgbọ́yé tíra lọ́wọ́ bá láàrin ara wọn nípa pọ́lọ́wọ́ bá sọ nǹkan báyìí wọ́n sì máa sọ nípa ọlọ́wọ́ gaba gangan fún rẹ̀ wà fí kitabillah wọ́n máa sọ nípa tíra ọlọ́wọ́ bá in tí ọlọ́wọ́ bá lékẹ́ lọ́ sọ nípa rẹ̀ yatakallamuna bil mutashabih min kalami àwọn ọ̀rọ̀ tó rújú òun náà máa mú wá nú ọ̀rọ̀ wa yakhda'una juhala an wọ́n máa pariwo nígbà táwọn èyí bá ń sọ̀rọ̀ ìmọ̀kan wọn na'udhu billahi min fitani mudilli ṣéèkì ní à ń bẹ lọ́wọ́ bá kó sọ́wá kúrò níbi fitna àwọn asọ́ nínú wọ̀nyí bákan náà al abu hatim ar wọ́n ní nasrul ilmi hayatuhu ìmọ̀ fọ́ ìmọ̀ká òun náà ni yọ́ àánú Ọlọ́run ọba ní ọmọ jẹ́ fún àwọn àlúmọ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá sì jẹ́ mùmínì ní ọmọ dúró lé lórí yóò sì máa jẹ́ hujja fún gbogbo ẹni tí bá ń takú tó lóhun ò nílò àdúgbò ẹni tí bá ń takú eléba ẹlọ́pàá ló fi jẹ́ sí pé Anas bin Malik radiyallahu ta'ala anhu ó gba hadith wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ní nadhara Allahu abdan lẹ́nà ní anabi sallallahu alaihi wasallam fọwọ́ àyáha anabi lọ́wọ́ ha thumma ballaghaha

qala abdan ìkẹ́nà àwọn salaf ó wá ní àwọn tánàbí sallallahu alaihi wasallam gbà lérò pẹ̀lú yuhyuna sunnati min ba'di àwọn tí ó máa yẹ súnnà mi ànábì lẹ́yìn tí bá kúta tó sì máa kọ́ àwọn èèyàn o náà ni hum ashabul hadith al-awa'il àwọn náà ni àwọn àfáà ní hadith alákọ̀ọ́kọ́ eléyìí báyìí ó wà ashabul hadith bákanáà tí a bá lọ́wọ́ hadithu iftarqatil yahud tánàbí sallallahu alaihi wasallam fún wa ní ròyí pé àwọn yahudi ó pín sọ́nà 71 nasara ó pín sọ́nà 72 àwọn musulmi ó pín sí 73 anábi sallallahu alaihi wasallam wá sọ wípé anábi ní àmá gbogbo wọn pàwátá iná ni wọ́n lọ àfẹ́ nìkan wọ́n wá bí imam ahmed bin hanbal léèrè pé àwọn wo lẹ́nìkan yẹn imam ahmed in lam yakun ashab hadith fala adri manhum

àwọn tí wọ́n gbé hadith anabi sallallahu alaihi wasallam dúró àwọn tí wọ́n gbé dání àwọn gan lọ́lọ́wọ́ bá lànàbí sallallahu alaihi wasallam rí fáàsì pa àwọn ìjọ tí ó là nínú wọn òun náà ni mal bukhari wọ́n ni ayyul khalq a'jabu ilaykum imana àwọn wo ni imani wọ́n wù yín anabi ń bí àwọn sahaba lérè pé àwọn wo gan ni imani wọ́n fi ń wù kọlu almalaika wọ́n sọ fún anábi pàwọn malaika ni kọl anábi sallallahu alaihi wasallam sọ pé wà máa lahum la yu'minun wà hum inda rabbihim kí ni ó ṣubú ti àwọn malaika tó fi ní nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá tó ìjẹ́ táwọn gẹ́gẹ́ wà pẹ̀lú ọlọ́run àwọn wọ̀nyí ọ̀rọ̀ wọn lágbára débi pé kò yẹ ká má ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́n bá tẹ́lẹ̀ kọlu fannabi yú àwọn sọ́ọ́bà kọl anábi wà máa lahum la kí ni ó ṣubú ti àwọn annabi ọlọ́run bá tó wọ́n ní nígbàgbọ́ wàlúwáhì yanzilu aléhìn tó ìjẹ́ sí pé wáhì ọlọ́wọ́ bá lékẹ́lá ń sọ̀kalẹ̀ lé wọn lórí táwọn gánmà ipáwọn ń gba wáhì lọ́dọ̀ ọlọ́wọ́ bá kí wá náà ní gbọ́lọ́wọ́ bá gbọ́ sí bẹ́ẹ̀ lómi ọ̀bá ti ẹ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí báwọn mọ̀ páwọn ń gba wáhì lọ́dọ̀ ọlọ́wọ́ bá àwọn sọ̀hábà anábì tó ní ta ni anábì ni àwọn sọ̀hábà ni nahnu àwàlá jẹ́ngbà yẹn qal anábì ni wà máa lakum la tu'minun anábì ni kí ní ó ṣubúta yìí náà tẹ́ẹ̀ni nígbàgbọ́ wa ana bayna azhurikum tí mo sì ń bẹ láàrin gbogbo mọ̀ jíza ló fi hàn yìí ẹ̀rí gbogbo tó ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá lékẹ́lá tó ní mọ̀ dá lásán mọ̀ màlàyé ṣe báwọn alẹ̀ sí nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá faqala rasulullah sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam wá sọ pé inna a'jaba al-khalqi ilayya imanan àwọn tí imani wọ́n wù mí jù la qawmun yakununa min ba'di min ba'dikum àwọn ìjọ kan tó ń gbé lẹ́yìn yìí wọ́n wáyé yajiduna suhufan àwọn kan rí tíra lásán náà ni fiha kitabun yu'minuna bima fiha nínú àwọn súnfù yìí wọ́n rí àwọn nǹkan tàti kọ́lẹ̀ nípa ọ̀rọ̀ náà bá nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sì máa nígbàgbọ́ sí ànábì ní wọn àbẹ́mì ànábì láyé wọn rí èmì ànábì sójú bẹ́ẹ̀ ni wọn sí pẹ̀lú àwọn màláíkà bẹ́ẹ̀ ni wọ́n yé sí àwọn ànábì ọlọ́wọ́n bá tó ń ti bẹ́ẹ̀ wọ́n kàn rí àwọn tíra ànábì sallallahu alaihi wasallam tó fi ń yé wọn nípa ànábì báyìí ni wọ́n sì fi nígbàgbọ́ sí súnà ànábì sallallahu alaihi so látara báyìí ilé ta fi mẹ́lẹ̀ wá ní pé kálẹ̀bà àmà ọlá tí àwọn asahabul hadith tí wọ́n ní nínú ṣẹ̀rí ọlọ́run ba ní kagbọn lórí ilé báyìí ká tó wá bọ́ sọ́rọ̀ alimamul bukhari gan fúnra wọn òun náà ni pé a ṣẹ̀rí ìmá ṣe ìmá bẹnu àtẹ́ àti máa ṣe àbùkù fáwọn afá hadith àwọn olùmọ̀ nípa hadith àtọ́ ẹnu fi ulama al-hadith

àwọn lọ́jẹ́ sí pé wọ́n máa ń ṣe tó àìnù wọ́n máa ń fi àbùkù kan tí Ọlọ́run bá wọn nígbàgbọ́ sí Al-Qur'anul Karim bákan náà wọ́n máa fàbùkù kan súnà Nabi sallallahu alaihi wasallam lọ́nà wo ọ̀nà tán gbà ṣe tó àìnù sí Al-Qur'an ọ̀nà tán gbà ṣe tó àìnù sí súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ni pé àwọn sọ̀hábà nígbà tó wọ́n fẹ́ wó tírà Ọlọ́run Ọba tó fẹ́ wó súnà nẹ́bì ibo nẹ́gbà wọlé ibi ìmọ̀ pàbùkù àwọn sọ̀hábà ni nítorí ẹ̀lọ́bí jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wó nkẹ́kẹ́ ẹ bá fẹ́ wó màkẹ́ ẹni tó ní ìmọ̀ yẹn abẹ́ni tí ń pẹ̀pẹ̀ sí mọ̀ yẹn abẹ́ni tí ń gbé ìmọ̀ yẹn dání oní ẹbu ẹni àbùkù nù oní ẹbu ẹni àtẹ́lù tẹ́ ẹ bá ti lè láǹfààní àti bu ẹnu àtẹ́lù tẹ́ kàfàrà àwọn sọ̀hábà àwọn Shia tá ń sọ yìí wọ́n nígbàgbọ́ sí Bukhari àti Muslim wọ́n nígbàgbọ́ sí gbogbo àwọn kútùbù síta àtàwọn kútùbù hadithi mi, wọ́n nígbàgbọ́ sí kankan nù wọn so yíba ní sí nítorí wípé wọ́n fẹ́ bẹ̀sìn Ọlọ́run bá jẹ́ torí pé munafiki ni wọ́n wọ́n nígbàgbọ́ sẹ́sìn Ọlọ́run bá wọ́n ẹgbẹ̀sìn Ọlọ́run bá gbọ́ wọ́n sì mẹ́bà jẹ́ ilé ìbá lọ́pàá ló jẹ́ sí imamul Bukhari ló kọjẹ́ ẹ ti yá àmà ẹni bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àkídà ṣíà ní bẹ fún nìyẹn ọ fẹ́ ba ẹ̀sìn yìí jẹ́ nìyẹn nítorí pé tíra tó lálàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba òun náà ni tíra alimamul bukhari àti muslim tíra méjèèjì òun ni asọ́hùl kútúbí bada kitabillah alimamul nawawi sì sọ bẹ́ẹ̀ nínú tíra tó wà ń tòsí ilé lọ́fà ló jẹ́ tako hadith anabi àbáwọn tí máa ń tako bukhari àbí tá máa tako tíra bukhari ẹ rí pé wọ́n jìnà sí ẹ̀kọ́ púpọ̀ jù tíra kan bẹ al-arba'una nawawiyya tíra tẹ́wẹ́ pé Imam nawawi kó hadith ogójì jọ síbẹ̀ tíra yìí inú tíra tọ́ ẹ́sẹ́ ọgbà júmọ̀ ni kódà muqarrar lọ́jẹ́ sílábọ̀sì lọ́jẹ́ nínú àwọn tíra tẹ́ ń lò ni fún àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam hadith alákọ̀ọ́kọ́ ń bẹ nínú tíra yìí tẹ́ bá lọ wò nawawi sọ̀rọ̀ nígbàtán mú hadithi wá tán hadithi umar umar ibn al-khattab radiyallahu anhu bàtán mú hadithi wá tán innamal a'malu bin niyyat hadithi gbajúmọ̀ dada imamu alimamu náà wá sọ̀rọ̀ kan wani rawahu imama al-muhaddisi wani hadithi yìí àwọn imamu tó jẹ́ àwọn àgbàfà oní hadithi méjì tó jẹ́ àwọn ní àgbàfà alákọ̀ọ́kọ́ nípa hadithi wa nabi sallallahu alaihi wasallam tó gajù àwọn méjèèjì náà gbàwá abu abdillah alákọ̀ọ́kọ́ nu wọn ní bàbá Abdullah Muhammad bin Ismail ibn Ibrahim ibn Ibrahim ibn al-Mughira ibn Bardizba al-Bukhari òun náà ni Muhammad kìí ṣe ọmọ Ismail ọmọ Ibrahim ọmọ Bardizba tọ́jẹ́ tọ́bá láti ìlú Bukhara bákanáà wa Abu al-Husayn Muslim ibn al-Hajjaj ibn muslim al-kushairi an-naysaburi wọ́n ní bákanáà àti imam muslim wọ́n ní àwọn méjèèjì náà gbàwá fi sahihayhima ibi tí mọ́ lọ níyàwó wọ́n gbàwá nínú sahihu àwọn méjèèjì alladhaini huma asahhul kutubil musannafa tíra méjì tó yẹ sí pé àwọn tíra méjèèjì náà lọ lálàáfíà jù nínú àwọn tíra tó kọ nínú islam tíra tó wọ́n kọ islam tíra tó wọ́n kọ islam tíra tó pọ̀ ní tó yẹ sí pé kò ló ń kà níbi tó pọ̀ dé àmọ́ lẹ́yìn tíra Ọlọ́run Ọba lẹ́yìn tíra Ọlọ́run Ọba nínú gbogbo tíra tẹ́kọ nípa Islam tíra tó lálàáfíà jù alákọ̀ọ́kọ́ Bukhari ni ẹlẹ́ẹ̀kejì ni Muslim lẹ́yìn al-Qur'an tíra tó tún tẹ̀lé Bukhari ni subhanallah kọ́wá jẹ́ pé Bukhari òun lẹ́nì kan wà mú ní ó bẹ̀rẹ̀ sí máa subhanallah irú ẹni bẹ́ẹ̀ ọmọ ẹ̀yẹ́ bọ̀ lákò ni ó sì ń padà bọ̀ àmọ́ tó bá bẹ̀rẹ̀ níbi alukur'an ọ̀rọ̀ rí ó tètè hàn sí gbogbo àwọn èèyàn kódà àtẹ́ntí ọmẹ̀sìn gan àtẹ́ntí ọ̀kẹ́kọ̀ọ́ ń pẹ̀sìn lọ́rọ̀ rí ó tètè hàn sí wọn àmọ́ torí ẹ̀ ló fi bẹ̀rẹ̀ láti bí hadithu anabi sallallahu imam bukhari tó fi mú gọ́ náà insha Allah ta'ala a bẹ̀rẹ̀ imam bukhari báyìí àkọ́kọ́ òun náà ni pé síwájú ká imam bukhari aya kan bẹ nínú suratul ìgbà tọ́lọ́wọ́ bá alékẹ́lá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ al-ifk ìgbà tán parọ́ máa Aisha radiyallahu anha ayà ìmọ̀fẹ́ kamúdání ọlọ́wọ́ bá alékẹ́lá sọ wípé la tahsabuhu sharran lakum bal huwa khayrun lakum ọlọ́wọ́ bá wàláhì kìí sàbúrú bí kò sí pé oore lọ́jẹ́ fún yín tí a nílé ìbáyìí náà ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa Imamul Bukhari wàláhì ká máa rò yí pé aburú lọ́jẹ́ fún wa oore ńlá pátápátá gbà lọ́jẹ́ fún wa nítorí pé ó súnmọ́ tán bá sọrú ọ̀rọ̀ tán sọ nípa

tó pé nígbà táwọn bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ alimamul Bukhari sin ẹ̀yin gbọ́ rí pé ah subhanallah ajẹ́pẹ́ nìyí ọlọ́run ọba àlékẹ́ lákàn lò láti fi tàmálẹ̀ sí alimamul Bukhari láwùjọ wa yìí láti fi tàmálẹ̀ sí ìtàgbésí ayé alimamul Bukhari láwùjọ wa yìí ọlọ́run fẹ́ ká mẹ́ pàtàkì ẹ̀ kò sí nǹkan tọ́fà ju wípé alimamul Bukhari wọ́n ṣe khidma fẹ́sìn ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe bọ̀ yìí fẹ́sìn ọlọ́run ọba kódà bó ti fẹ́ máa kú ọlọ́run ọba àlékẹ́ ló tún mọ̀ yí padà ọ̀nà tọ́lọ́run ọba àlékẹ́ tó fẹ́ gbà yí orí pa Imamul Bukhari òun lọ́fà tó fi jẹ́ pé ọ wá látọ̀nù mudir mudirul juhala ìmá bẹnu àtẹ́lẹ̀ Imamul Bukhari ọlọ́run ọba fẹ́ ká mọ̀ nípa Imamul Bukhari ni so n tàbí ni nasabu ẹ̀ òun ni kí nasabu muhammad ibn ismail al-bukhari àwọn wo ni wọ́n jẹ́ mọ̀lẹ́bí muhammad ibn ismail al-bukhari àkọ́kọ́ orúkọ orúkọ wọn ni àbí kúníyà wọn ni abu abdillah abu abdillah òun náà ni kúníyà wọn tí wọ́n fi wọ́n ti sí al-bukhara náà fi ń pè al-bukhari ẹni tó láti ìlú kan tán kèé ṣe ìkan nínú àwọn ìlú lárúbáwá nínú àwọn ajam ló jẹ́ nínú àwọn elédè míì tí èsè lárúbáwá ni àwọn wọ̀nyí jẹ́ orúkọ àfáà gẹ́gẹ́ oná ni muhammad bin ismail muhammad ọmọ ismail bin ibrahim ọmọ ibrahim ibn al-mughira ọmọ mughira ibn bardizba ọmọ bardizba àwọn míì ni ibn bagdirba sẹ́rí kálímà yìí albardisba àti basdirba méjèèjì ẹ̀rì pọ́nlọ́ lẹ́nu gan tó pé lafzatun bukhariya alafzu yìí gbólóhùn yìí jẹ́ èdè bukhoro kìí ṣèdè larbawa ma'naha ìtumà rẹ̀ oná ni azurọ́ àgbẹ̀ na ń pè bẹ́ nínú èdè bukhoro náà pẹ̀lú nǹkan tààkà orúkọ wọn papọ̀ pẹ̀lú orúkọ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ wọn lókọ anabi sallallahu alayhi wa sallam ibnu ismail orúkọ wọn náà tún wá papọ̀ pẹ̀lú orúkọ bàbá bàbá bàbá bàbá anabi sallallahu alayhi wa sallam anabi ismail tó jẹ́ abul arab tó jẹ́ bàbá lárúbáwá bàbá gbogbo ọ̀ràn lárúbáwá pátá anabi ismail ni ibnu ibrahim ó tún wá papọ̀ pẹ̀lú orúkọ bàbá anabi ismail náà ti ń jẹ́ ibrahim ẹ bí chain yẹn ṣe ń lọ muhammad gẹ́gẹ́ làwọn jẹ́ wọ́n jẹ́ ọmọ Ismail ẹsùn pé ànábì wa Muhammad náà ọmọ Ismail lòun náà ìgbàtà ànábì sallallahu alaihi wasallam kíra rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ka gbogbo ọ̀ràn rẹ̀ títí fá tó fi dọ́dọ̀ ànábì Ismail ànábì Ismail sì jọmọ Ibrahim Ibrahim wá jọmọ Al-Mughira Ibrahim ti àwọn bàbá al bukhari là ń sọ ọjọ́mọ Al-Mughira jọmọ Bardizba aslam al-mughiratu ala yadi al-yaman al-ju'fi sẹ́rí al-mughira yìí tó jẹ́ bàbá kẹta fún al-imam al-bukhari wọ́n gba islam bàbá yìí gba islam lọ́wọ́ al-yaman lọ́wọ́ al-yaman al-ju'fi wali bukhara àwọn wọ́n jẹ́ aláṣẹ na jẹ́ aláṣẹ ìlú bukhara ń gbáyẹn ọwọ́ rẹ̀ ni wọ́n ti gba islam tánkù ní al-Yaman al-Ju'fi wàkánà majusiyan bàbá yìí majusi ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ àwọn tí ma ń bọ̀ náà ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ so yíba ní sí wa talaba ismailu ibnu ibrahima ibnu wa talaba ismailu ibnu ibrahima al-ilma bàbá tó wá bí al bukhari gẹ́gẹ́ fúnra wọn tán jẹ́ bàbá tí wọ́n bí alimamul Bukhari gangan àwọn náà wá jẹ́ olùwámà gan wọ́n wá ìmà gan wọ́n jẹ́ olùmà náà níbi eléyìí báyìí àfẹ́ká gbàgbọ́ yé àwọn kankan àgbọ́yé nǹkan tá a fẹ́ gbọ́ òun náà ni pé àgbàgbọ́ yé pé alimamul Bukhari wọ́n èṣe Lárúbáwá ẹ̀ pé mùdírù sọ bẹ́ẹ̀ mùdírù sọ pé kèésí àbùkù alákọ̀ọ́kọ́ anábì sallallahu alaihi wasallam sọ wípé òtítù khamsan lam yu'ta unna nabiyyun qabli ọlọ́wọ́ bá lékẹ́lá yọ̀nda nǹkan márùn fẹ́mi ọlọ́wọ́ bó fà nábì kẹka sáájú mérí àwọn nǹkan márùn yìí ẹ̀sà lọ́wọ́ bá lékẹ́lá fi ṣe fẹ́mi nítorí àsìkò anábì wá sọ nínú ẹ̀ márùn yẹn àwọn ànábì tó ti kọjá lọ àwọn àrán wọn nìkan lọ́wọ́ bá àlékẹ́lá máa ń gbé wọn dìde sí wàbí wọ́n ìsù ìlànà sí káàfà àmìbí ànábì gbogbo èèyàn lọ́wọ́ bá àlékẹ́lá máa bí sí ríwáyà kan nìyẹn ẹgbàwá kan nìyẹn ẹgbàwá mi ànábì wàbí ìsù ìlàlábíyàn wal aswad Ọlọ́run bá gbé mi dìde sí àti àwọn funfun àtàwọn dúdú lọ́wọ́ bá àlékẹ́lá gbé mi dìde àmà ọlọ́run bá gbé mi dìde sí gbogbo àwọn ẹ̀dá yẹnyẹn kí la fẹ́ fàyọ bí hadith yìí òun náà ni wípé èyàn jẹ́ lárúbáwá o èyàn jẹ́ lárúbáwá o gbogbo apátápátá nínú ju ànábì sallallahu alaihi wasallam kódà àtẹni tí è ṣe mùsùlùmí nínú ju ànábì lọ́wà òun náà ń pè ní ibi báyìí ìtànàbí sallallahu alaihi wasallam gbà lérò òun ẹni ummatu da'wa àwọn alùmọ̀ sọ́lọ́wọ́ bà lè kẹ́lá gbé ànábì dìde sí láti wá jíṣẹ́ fún ó túmọ̀ sí pé ẹ̀sìn yí èsì ẹ̀sìn lárúbáwá ẹ̀sìn yí tàǹsẹ̀ yìí kèésì ẹ̀sìn lárúbáwá rárá ìtàwọ́fẹ́ fàyọ́ mi pé kèésì ẹ̀sìn lárúbáwá ni pé bí lárúbáwá ti wá lè dógóngó ọlọ́run bá sì jọ lábọ̀ wà lọ́rùn ká kọ́ nípa ẹ̀sìn yìí ni so kìí sí àbùkù kéèyàn mẹ́jẹ lábára rárá alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì anábi sallallahu sọ pé la farqa bayna al-arabi wal-ajam illa bit-taqwa anábi ní kò sí yàtọ̀ kankan láàrin ẹ̀tọ́ jẹ́ lárúbáwá àtẹni tí è ṣe lárúbáwá àyàfi ìpayọ̀ ọlọ́run bá nìkan ní ọmọ ìjìká yàtọ̀ àwọn kùfàrù kùrẹ́ìṣì tí gbogbo wọ́n tátà níbi sallallahu alaihi wasallam ṣe jihadi lé lórí lárúbáwá ni wọ́n ṣe bá nítì tóun ti bẹ́ẹ̀ kọ̀ sọ wọ́n dẹni ọlọ́wọ́n bá tóun ti bẹ́ẹ̀ kò mú kí ọlọ́wọ́n bá lékẹ́ lákọwá sàbójúkọ àwọn ẹ̀ṣẹ̀ wọn tó pọ́njẹ lárúbáwá kódà bàbá nẹ́bì lárúbáwá ni ìyá nẹ́bì lárúbáwá ni àwọn ni wọ́n sì bí ẹnìkan wá bá Nabi sallallahu alaihi wasallam nínú hadith wa nínú Sahih al-Bukhari ó ní aina abi ó ní bo ni bàbá mi wà Ànábì ní abuka fi nar bàbá rẹ̀ benu na larba ni bàbá ni yo Ànábì ní bàbá rẹ̀ benu na falamma qafa da'a ìgbà tẹ́ni wá kọ̀ pàkọ̀ tí ń lọ tọ́pẹ̀yìndà tí ń lọ Ànábì wá pé Ànábì ti rí bàmújẹ́ lára rẹ̀ Ànábì wá bẹ́ tutù ojú ẹ̀ Ànábì ní inna abi wa abaka finna Ànábì ní mawule bànújẹ́ ati baba mi ati baba rẹ̀ a méjì jọ wà nuna nani hadith yìí ó wà lára nǹkan tí àwọn onibida yìí gẹ́gẹ́ bí mudiru yìí ó wà lára àwọn kan náà ibe condemn sahih bukhari ó ní agbára lára wọn ge e ba nabi na ló wí nǹkan rẹ̀ bàbá nabi wa nuna o ti wá jẹ́ tuntun abo ti wá jẹ́ nke ma subhanallah ìbọ́lọ́wọ́ bá lè kíláti jẹ́ kóyíwá náà al-Qur'an pé yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi li kulli imri'in minhum yawma idhin sha'nun yughni èyàn jẹ́ ànẹ́bí ọlọ́wọ́ bá kò pé kí bàbá rẹ̀ wá kò túmọ̀ sí pé kí bàbá rẹ̀ wá jẹ́ kèfèrí kọ́lọ́wọ́ bá ní lè kíláwá sọ pé wà mọ́rin ọlọ́wọ́ bá lè kíláwá sọ pé wa imra'ata Lutin كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ìyàwó annabi nuh àti ìyàwó annabi lut ìyàwó annabi ọlọ́wọ̀ bá ní wọn tó ń ti bẹ́ẹ̀ ọmọ náà ni wọn èyí lè ṣe mà níta ẹ̀fà yọ́n bẹ̀ ní pé èyàn jẹ́ lágbáwá kódà bàbá annabi bákan náà annabi sallallahu alaihi wasallam nínú sahihu muslim mọ́ gbàyànjá lọ́dọ̀ ọlọ́run ọba kí mo fẹ́ sí àbẹ̀wò sàárè ìyá mi fàájúnẹ̀lì ọlọ́run bá wáyọ̀ ǹdá fún mi kí n sàbẹ̀wò sàárè ìyá mi kí ló fà tádì ti fi wáyé oní sábàbùn wùrúd anẹ́bí wà níbi kọ́bùrù ya rẹ̀ báyìí anẹ́bí wà bẹ̀rẹ̀ sí mọ́ sun ẹkún anẹ́bí sun ẹkún débi pé ẹkún yìí lágbára débi wípé Abubakar àti Umar náà bẹ̀rẹ̀ sí mọ́ sun ẹkún látara ẹkún tánẹ́bí sallallahu alaihi wasallam wọ́n bí anẹ́bí léèrè wípé anẹ́bí kí ló fà tó ń sunkún ó

ìta mẹ́fà yóò bẹ̀ ni pé a ní kódà kí yẹn jẹ́ family ànábì Abu Talib family ànábì ni Abu Lahabi family ànábì ni kò sọmọdọmọ àjẹ́nà so ká máa sọ pé ẹ̀ẹ̀kẹ́ sọmọ lárúbáwá Al-Imam Bukhari Sahih wọn sọmọ lárúbáwá tó tọ́ àmọ́ bí ọlọ́run ọba àlékẹ́lá sí gbé ẹ̀sìn kọ́ lárúbáwá lọ́rùn tọ́lọ́wọ́ bá àríkẹ́lá sí lábọ̀ wọn lọ́rùn láti kọ́mọ̀ nípa lárúbáwá bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá àríkẹ́lá lábọ̀ gbọ́ náà lọ́rùn bẹ́ẹ̀. náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mo ti mú hadith ẹlẹ́kejì náà wá ẹlẹ́kẹta aláyà Qur'an ọlọ́run bá ríká sọ pé ya ayyuhal ladhina amanu ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum ọlọ́run bá ní mo wa untha àwọn ọlọ́run bá dá wàjàìnákùn ṣùgbọ́n wà kọ̀bá ìlà ọlọ́wọ́ bá ní àti sẹ́yìn ní mọ̀lẹ́bí ní mọ̀lẹ́bí àtúnṣe yìí níran níran ìran yóò papọ̀ mara wọn lárúbáwọ́ mọ̀ bẹ́nu yí àwọn tí èsì lárúbáwọ́ mọ̀ bẹ́ lítà àárọ̀fù ọlọ́ni yóò wúlò fún kẹkẹ ju pé kàkà fi dára yín mọ̀ lọ kò wúlò fún kẹkẹ jù yẹn lọ ọlọ́wọ́ bá lékelá dáwà kí é nítorí pé káàlì máa fi fún ilọ́lá ọlọ́bá ní inna akramakum indallahi atqakum ọlọ́n dájúdájú ẹni tó ńlá pẹ̀lẹ́ jù lọ́dọ̀ Ọlọ́run bá nù yín òun lẹ́lẹ́ tó bá nípa Ọlọ́run bá jù kódà kò bá jẹ́ Yorùbá kò bá jẹ́ Fúlàní kò bá jẹ́ Núpé tó bá yẹ kóhun ló nípa Ọlọ́run bá jù wallahi azim yóò máa lọ́ra jù lárúbáwá tó jẹ́ mọ̀lẹ́bí Ànábì sallallahu alaihi wasallam lọ sùlátàrà báyìí eléyìí ní Imam bukhari yẹn ṣe lárúbáwá o bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà nẹ́bì náà sọ tí èsè lárúbáwá pọ̀ bilal bin rabah ọmọ ethiopia ni èsè lárúbáwá ọmọ africa ni nítorí àwọn fi yẹ̀gà pé àwa náà àwa africa náà ni representative lọ́dọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam àwọn ọmọ africa sẹ́ àwa náà lásojú wa kò sí ẹni náà tí ọmọ àbí sọ̀hẹ́bù rúmi ẹ̀mẹ̀fẹ́ rọ́ọ̀mẹ̀mẹ̀fẹ́ europe ni Suhaibu Rumi lára àwọn aṣojú àwọn European lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni kìí sọ ọmọ Lárúbáwá Salman al-Farisi kìí sọ ọmọ Lárúbáwá gbogbo àwọn wọ̀nyí tá a sọ yìí sọ̀hábí Ànábì sallallahu anábí ọmọ èdè míì láti fi bá ní sọ̀rọ̀ jù lágbàá lọ àwọn èyí náà sì ń gbọ́rọ̀ lẹ́nu anábí sallallahu alaihi wasallam kódà wọ́n ń gba ọ̀rọ̀ wá lẹ́nu anábí sallallahu alaihi wasallam tó bá jẹ́ sí pé àìmájẹ́ lágbàá Imamul Bukhari òun náà lẹ́fẹ́ fi máa kábùkù bá pé bẹ́yà Imamul Bukhari ọ̀gbọ́ lágbàá ókè ẹ̀káwọn inú òun gbó ẹni tí ń sọ̀rọ̀ báwo ẹ̀fẹ́ bá kí ó jẹ́nu àríkáwọ́ gbé látọ̀dọ̀ àwọn tí èsè lárúbáwá tó ẹ́ pé tó yẹ pé wọ́n lámìlá kánú àdìhúnmọ̀ jẹ́ òun náà ni àwọn sọ̀hábà tàbá fẹ́ sọ̀rọ̀ ẹni àwọn àtọ́fẹ́ bàbá tí ẹ̀ ní èsì lárúbáwá torí bàbá tí ẹ̀ ní lárúbáwá yé lárúbáwá òye òun nígbàtí ẹ̀ fẹ́ ka lárúbáwá ó ní alhijabu logatan wa shari'atan olódo mùdírù olódo logatan wa shari'atan àmójírù ah, kìí ṣe bẹ́ẹ̀ lọ́gọ́tán wà ṣẹ́rù àà símpú lárúbáwá ọmọ ìdájọ́ ọgbọ̀dọ̀ mọ́rí sọ òun sì ni mùdírù ẹ̀dàkùn bó wà láwọn ọmọ tí ó ma tàkọ́rọ́jà lè kéwì bó wọ́n ṣe wọ́sì tó náà torí ọlọ́ nígbàtí mùdírù bá rí báyìí mùdírù ní ọ̀yẹ́ jùì subhanallah ṣe bá ní sí àtàìmẹ́yẹ ìsọkúsọ ó ní ibùnù hijiri ibùnù hijiri nínú islam kọ̀sẹ́rì tí ń jẹ́bẹ̀ ibùnù hajjaru lani so mọ́ pé òun ọ̀gbọ́lárùbáwá ni bàbá rẹ̀ láàmà sọ pé ìṣe lárúbáwá tó ní bàbá rẹ̀ gbọ́ lárúbáwá dáadáa àmú bàbá rẹ̀ gbé ìṣe lárúbáwá yóò ni bàbá rẹ̀ tó kí láyé fàyọ́ mẹ́ ni pé ìta fẹ́ fàyọ́mẹ̀ ni pé àìmọ́jẹ lárúbáwá kìí sàbùkù ẹwà máa wò lẹ́yìn tí wọ́n ka wọn sàhábà mẹ́tẹ̀ẹ̀ta ìtàn tí wọ́n kìí ṣe lárúbáwá tẹ́nìkan ò sì ní bẹnu àtẹ́lu lárúbáwá wọn sísọ kódà wọ́n gbọ́ lárúbáwá débi pé bẹ́yàn bá fi lárúbáwá pa òwe wọ́n gbọ́ kò sí nǹkan tí yàn máa ń fi lárúbáwá ṣe tí àwọn ọmọ yìí tí wọ́n Bilal Salman Farisi Salman Al-Farisi Suhaib Rumi àwọn mẹ́jẹta yìí wọ́n wá ń bú àwọn àgbààgbà wọn Quraysh wọ́n jẹ́ kéfèrí wọ́n bú wọn Abubakar wá kọjá Abubakar wá gbọ́ wọn tí wọ́n bú àwọn àgbààgbà Quraysh ah Abubakar yóò tó yí mẹ́ ẹgbẹ́nu ìdáni ah àwọn àgbààgbà kureish lẹ́yìn bú Subhanallah Abubakar wá jágbé mọ́ wọn bàtà Abubakar ni Siddiq radiyallahu ta'ala anhu ọwá dọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam ọwá sọ ń tẹ́sẹ̀lẹ̀ fà anábi anábi ni a la'allaka qad aghdabtahu Abubakar ó ṣe é ṣe kó ti múnú bí àwọn ẹ̀yà rẹ̀ bó ṣe wọ́n ń bú àwọn ń sáwọn Kùrẹ́ṣì àwọn sì jẹ́ mùsùlùmí àwọn tọ̀hún jẹ́ kèfèrí abákìrí wá ń bú wọn pé kẹ́mọ́ bú àwọn àgbà kòrèṣì mọ́ ọwá dé sípò ànẹ́bì ànẹ́bì ní lọ́bẹ̀ wọn ó tí é ṣe kó tí múnú bí wọn bọ́bá ìmúnú bí wọn ọlọ́run obìnrin sí ọ abákìrí wá lọ́bẹ̀ wọn ẹ dákun àwọn làwọn eléyìn bú ah subhanallah ṣẹrí ìmọ̀bọ́yá mùdírù mọ̀ sáńpẹ̀ ní sí ìbàwé yìí àmọ́ ìmọ̀ ìmọ̀ bóyá ma mú dí ìmọ̀ pé yá mú dí ìrùn ma tán pè ní síbàwé a sì ní fẹ́sọ̀ tán síbàwé torí pé ìta rẹ̀ kọ́lá fẹ́sọ̀ sẹ́rí síbàwé yìí ọmọ kéwu al-Khalil bin Ahmad al-Farahidi òní sẹ́rá wọn méjèèjì ìmáàmù ni wọ́n jẹ́ àgbàfọ́ ni wọ́n jẹ́ nínú lọ́gọ̀ sáfà sí sọ pé Bukhari àti Muslim jẹ́ àgbàfọ́ àti òtẹ́ni tún lé wọn bá nínú hadithi bẹ́ẹ̀ làwọn méjèèjì jẹ́nu lọ́gọ́ marja'i ni wọ́n ni al-Khalil ibn Ahmad al-Farahidi atọ́makéwù rẹ̀ síbàwẹ́yì síbàwẹ́yì kèé sọ ọmọ lárúbáwá kódà farisi ni ọmọ Persia ni ẹgẹ́ bí Suhaib Rumi ẹgẹ́ bí Salman al-Farisi kéé sọ̀hábí ni síbàwẹ́yì o síbà nísì kódà ó jìnà sáwọn sọ̀hábà níwọ̀nba kò jìnà púpọ̀ náà àmọ́ níwọ̀n bá díẹ̀ tí bá wáyé ṣe lárúbáwá ní gbogbo nínú tán lárúbáwá lónìí gbogbo àwọn ọmọ lárúbáwá pátápátá àfáà ní tí bàwé ìjẹ fún wọn nípa èdè lárúbáwá nípa náhù sọ́rfù nípa ẹ̀rùd tí ni gbogbo yóò jòkó báyẹ̀ ma fẹ́ kọlọ́dọ̀ sí bàwé yìí pọ̀ bí yín lábẹ́ tí ẹ bá rí ẹ̀kan lónìí tó bá lóhun gbọ́ lọ́wọ́ ọ tó bá fẹ́ sọ pé ọ̀rọ̀ kan báyìí ọ̀rọ̀ kan báyìí ìtumọ̀ tó mí nǹkan tó nǹkan tó mí nǹkan tó mí lélẹ̀ nínú lọ́gọ̀ yóò wá sọ wípé kàmà kọ́lá sí ìbàwé ẹgẹ́ bí sí ìbàwé ìṣe sọ yóò mọ ẹnu sí ìbàwé láti jẹ́rí ọ̀rọ̀ rẹ̀ pé kẹ́lẹ̀ bá fẹ́ kàtàkàtà ká ni mò ń sọ sí ìbàwé lọ sọ o sí ìbàwé ìṣe nínú àwọn àyíǹmẹ́ lọ́gọ́ náà wà inú àwọn àgbàfà nípa èdè lábàlò náà wà àwọn tá ń wí ààrẹ mbá bí mo ṣe lè júwẹ̀ wọn ni o tó fi yé àbáwọn wọ̀nyí tá ń wí àfá gbogbo ayé kéèsà àwọn àfá àwọn àfá sí nǹkan o tó àwọn ni Zamakhshari àwọn ni alimamu Ghazali àwọn yóò ti pẹ̀ púpọ̀ tí wọn so ibá ní sí a gbogbo àwọn wọ̀nyí wọn kìí ṣe lárúbáwá tó ń ti bẹ́ẹ̀ wọ́n lámìláka nínú ọ̀rọ̀ lárúbáwá yìí wọ́n sì lámìláka nínú mẹ̀sìn so látara báyìí kásọ pé alimamu Bukhari kásọ pé kìí ṣe lárúbáwá ilé ìbáyìí alimamu Bukhari nǹkan tó wà lára wọn so ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ Imam Bukhari òun náà ni pé a ẹ̀rí pé ẹni tó bí Imam Bukhari tó ń pè ní Ismail ẹni tó rẹ́ pé ó lákà fún fẹ́kọ̀ọ́ ni Al-Imam Ismail walidul Bukhari tán jẹ́ bàbá àwọn fúnra wọn wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik rahimahullahu ta'ala Ah, wọ́n ni akhbarana al-hasanu ibn ali isnadu lélẹ́yìn nítorí ẹnikẹ́ni torí ṣe rí ọ̀rọ̀ nípa ìtàn pé lágbájá ó ní nǹkan báyìí lágbájá sọ báyìí lásìkò kan a máa ń bùkátà ìsinádù lórí ẹ̀ ìjọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ti lágbájá ẹ̀ ìtàn tẹ́lẹ̀ bí ti yẹn sọ lálàáfíà ẹgẹ́ bá ṣe máa ń bùkátà ìsinádù lórí ọ̀rọ̀ àdífà Ànábì sallallahu أخبرنا أبو طاهر بن سلفة tí mo dérò bá gbágbà àwọn ìsinẹ́rù tí mo ń ká ìmú wàláhì kátàkátà ni wọ́n mọ̀tàfà ẹ̀yàn tó yẹ pé Ibn Hajar tó gbajúmọ̀ gan hijiri wọ́n pè gbogbo àwọn orúkọ tó sọ̀rọ̀ pè yìí mo dérò ọkà wọn yàgbẹ́ sí kéwú ni akhbarana Hannadu ibn Ibrahim akhbarana Muhammad bin Ahmad al-Hafiz haddathana Abdurrahman bin Muhammad wa muhammad ibn al-hussein qala gbogbo àwọn tó jẹgbà wọ́rọ̀ yìí wọ́n ní abdurrahman ibn muhammad àti muhammad ibn hussein àmẹ́jì wọ́n jọ sọ wípé haddathana ishaq ibn ahmed ibn khalaf annahu sami al-bukhari ya yaqul wọ́n ní ahmed ibn khalaf yìí olóhun gbọ́ tí al bukhari tó sọ wípé sami abi min malik bàbá mi wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n sì gba ọ̀rọ̀ wọ́n sì gbọ́rọ̀ lẹ́nu imam malik rahimahullah ta'ala bàbá tó bí imam bukhari gẹ́gẹ́ ni yẹn o kéṣe bàbá rẹ̀ lẹ́ẹ̀kejì kéṣe lẹ́ẹ̀kẹta bàbá rẹ̀ gẹ́gẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu imam malik rahimahullah àwọn tó jẹ́ sí pé nínú àwọn tábíù tàbíì àwọn tó gbọ́n kí lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ àwọn sàhábà láńkà yìí o kẹ́lẹ̀ bá wọn pé àsìkò tí Imamul Bukhari gẹ́ngọ́yé àmbọ̀ tá bá bẹ̀rẹ̀ sí ma sọ̀rọ̀ nípa jórí Imamul Bukhari torí pé áàzìrù sọ̀hábà ti mautan sọ̀hábà tó kú láti tó kú láti alàlì sọ̀hábà tó kúláàsì ní maka sọ̀hábà tó kúláàsì ní basra sọ̀hábà tó kúláàsì ní sham sọ̀hábà tó kúláàsì ní yemen tó kúláàsì ní misra ọmọ yàtọ̀ síra wọn àmá sahaba tó kúláàsì ó kú ní maka òun kú ní 108 àwọn 110 ọdún ọgọ́rùn ọdún lé mẹ́wàá lẹ́yìn hijira nabi sallallahu alaihi ọgọ́rùn ọdún àwọn yìí wọ́n ti tó bá imam malik ní ọgọ́rùn ọdún dín márùn 95 ọgọ́rùn ọdún dín márùn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam nabi imam malik ó túnmọ̀ sí pé lẹ́yìn ikú ànábì sallallahu alaihi imam maliki àsìkò wà láàrin sí imam maliki kò ju 85 years lọ ànábì kú ó ti kó di 85 years báyìí imam rahimahullahu ta'ala wọ́n wá bí imam abu hanifa torí Imam Abu Hanifa 15 years wọ́n fọdún mẹ́ẹ̀dógún ju Imam Malik lọ wọ́n bí Imam Abu Hanifa ní 85 ọdún karùn dé ní àádọ́rùn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ó túnmọ̀ sí pé ikú annabi sí àsìkò tẹ́bí Hanifa 75 years lọ́wọ́ láàrin méjèèjì tẹwàrá àwọn wọ̀nyí tó ti bá ìjọkọ́ bí Imam Malik lásìkò yìí mo sì ní sọ̀hábà tó kú láàsì òun kú ní ọgọ́rùn ọdún ó

tẹwàrí Imam Malik tó wà ní kò tó wá gbọ́rọ̀ lẹ́nu àwọn kẹtù wá sí tábì yìí gan òun tó gbọ́rọ̀ lẹ́nu àwọn tábì yìí ni nítorí ẹ̀nà fún pé ní tábì tàbí yìí so nítorí ẹ̀ni yapa fi wà lórí ọ̀rọ̀ Imam Abu Hanifa alhuwa ma'adúdú min at-tabi'ina aw min tábì tábì yìí ṣe a kà sí inú àwọn ni àbí inú àwọn tábì tábì yìí lótorí ẹ̀ àwọn àfáà mi sọ pé Hanifa si àwọn mí ò sì ká sínú àwọn sìgọ́rù tàbí kódà wọn ká sínú àwọn kìbárù tàbí tọ́bákọ̀ ẹlẹ́ẹ̀kejì mẹ́ka Imam Abu Hanifa sí gbogbo yẹn ó ní ta bá débẹ̀ ni níta bá débẹ̀ ni pé mo fẹ́ jẹ́ ká mọ àsìkò tí Imam Bukhari fún tí wọ́n tẹ̀mí bóye súnmọ́ sí pàdánàbì sallallahu alaihi wasallam sí kálẹ̀bà mẹ́rú ẹntá ń sọ̀rọ̀ nípa ẹ̀ hal bàbá imamu al-bukhari rahimahullahu ta'ala wọ́n rí hamad bin zayd bákanáà wọ́n sọ fáhà imamu al-bukhari ni wà sọ fáhà ibn al-mubarak bí kílta yadayhi bàbá mi wọ́n bá ibn al-mubarak lọ́wọ́ báyìí pẹ̀lú ọwọ́ wọn méjèèjì wọ́n bá ibn al-mubarak lọ́wọ́ èyí sì mẹ́ntán pẹ̀lú ibn al-mubarak subhanallah gbogbo àwọn eléyìn àjìlá àwọn tí wọ́n gbangba nínú ẹ̀sìn ni wọ́n kí wá sí pé imamul bukhari kí ní kí bàbá imamul bukhari bá abdullahi ibn mubarak ní kalọ́wọ́kọ́ kódà wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ abdullahi ibn mubarak àsìkò wọn náà bí alimamul bukhari alimamul zahabi nínú síyarù a'lamin nubala wọ́n ni wa wulida abu abdillah fi shawwal wọ́n bí abu abdillah títí alimamul bukhari wọ́n bí wọn ní inú oṣù shawwal oṣù tí ma ń tẹ̀lé ramadan yẹn na ń pè ní shawwal ni wọ́n bí al al-bukhari oṣù shawwal na bí wọn sanata arba'in wa tis'ina wa mi'a ní ọdún ọdún kẹrìnlé ní àádọ́rùn ó lé ní ọgọ́rùn 194 years after hijira nabi sallallahu alaihi wasallam 194 years lẹ́yìn hijira nabi ni wọ́n bí imamul bukhari tí a rí tọ́bá sọ pé lẹ́yìn hijira ẹ máa yọ tẹ́yìn tẹ́bá bẹ́ máa àsìkò tẹ́ni yẹn wá àsìkò tẹ́ bí ẹni yẹn sí àsìkò kú ànábì ẹ máa yọdún mẹ́wàá mẹ́wàá kú mẹ́ torí pé lẹ́yìn hijira ànábì lọ́dún mẹ́wàá sí so ó túnmọ̀ sí pé tá a bá yọ ọdún mẹ́wàá kú oníbí ń sìn ó maulidu sí ọjọ́ tí wọ́n bí tán bukhari a 184 years lẹ́yìn kú ànábì sí dídí kíni o sí bíbí alimamul bukhari ẹ wá wo àwọn tí wọ́n sìn ẹ wo àsìkò wá sí àsìkò ànábì sallallahu alaihi wasallam ṣe mọ̀ àti rí 14 kí ni 1437 àbí 1437 tó túnmọ̀ 1437 years láta hijrọ́ 1437 years ẹ wo bá sì kó wá sí jìnà sáà nẹ́bì tó ẹ wo àsìkò Imamul Bukhari bóyẹ̀ súnmọ́ ànẹ́bì tó láàrin kú ànẹ́bì sí àsìkò tẹ́bí Imam Bukhari kò ju 184 years lọ 184 years tánàbí sallallahu alaihi wasallam kú lẹ́yìn rẹ̀ náà bí al-Imam Bukhari àmọ́ sí àsìkò hijira ọjọ́ 194 years lẹ́yìn hijira náà bí al-Imam Bukhari qalahu Abu Ja'far Muhammad bin Abi Hatim al-Bukhari Abu Ja'far Muhammad bin Abi Hatim al-Bukhari àwọn náà jọ ma Bukhara náà ó yàtọ̀ sí Abu Hatim ar-Razi àwọn méjèèjì àfọ́ ní hadithu ni wọ́n Abu Hatim al-Bukhari ó yàtọ̀ fún Abu Hatim ar-Razi naam wọ́n ni inú àwọn tó tún gbẹ̀gbà wáyìí bákan náà àwọn náà ni warrọ́kù àbí àbí Abdillah ẹni ẹni tán pè ní warraq òun náà lẹni tí bá máa ń ṣe tákàdá ẹni tí bá máa ń ṣe ìwé náà ń pè ní warraq àbẹ́ni tí bá máa ń tà náà ń pè ní warraq so ẹni báyìí òun ní máa ń ṣe ìwé fún alimamul bukhari òun náà wà náà wọn tó gba ìgbà wáyìí nínú tíra ẹ̀ tó pè ní shamailul bukhari shamailul bukhari àwọn ìròyìn àwọn ìròyìn bukhari nínú tíra yìí ló ti sọ̀rọ̀ tí a sọ yìí náà tí a bá lọ wo Fathul Bari tíra tí mọ̀ kàn sí òun náà ni Siyaru A'lamin Nubala ta bá lọ wo Fathul Bari náà bákan náà ta lọ wo Fathul Bari page 477 a bá ọ̀rọ̀ tí mo sọ yìí a bá ń bẹ̀ nípa wípé alimamul Bukhari rahimahullahu ta'ala wọ́n bí wọn ní oṣù Shawwal ní ọdún kẹrìnléní àádọ́rùn-ún lẹ́yìn ọgọ́rùn ọdún 194 years after hijira nabi sallallahu alaihi wasallam a àǹfààní kan wọ́n bẹ nínú Fathul Bari òun mọ̀ fẹ́ká yẹ̀wò tabawo page 477 page 477 yìí ìgbàtí al'imam ibn hajjar al'asqalani rahimahullahu ta'ala tan sọ̀rọ̀ nípa imam bukhari wani nasabuhu wa mauliduhu wọ́n ni ìran imamul bukhari abẹ́sàlẹ̀ nípa rẹ̀ a ti fẹ́ sọ̀rọ̀ nípa ìjọ tí wọ́n bí bákanáà wa man sha'atuhu abẹ́sọ̀rọ̀ nípa bó ṣe dàgbà wa mabda'u talabihi lil hadith àti ìbẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí máa kọ́ hadith wọ́n ni huwa abu abdillah òun náà ni baba abdullah muhammad ismail al-bukhari ذكر صاحب ذكر صاحب الصحيح نسبه wọ́n ní صاحب الصحيح ó sọ àwọn ìtàn ìran Imam al-Bukhari wa maulidahu ó sì sọ̀rọ̀ nípa àìjọ tí wọ́n bí wa mansha'ahu àti bó ṣe dàgbà wa mabda'a talabihi lil hadith àti bó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ìmọ̀ hadith huwa abu abdullah òun náà ní kí ni o abu abdullah محمد بن إسماعيل بن, بخ... ابن إبراهيم بن المغيرة بن بارديزبة الجعفي ولد, يو... ولد يوم الجمعة وبلوجه الجمعة بعد الصلاة انت ما يفعل وبي الإمام البخاري لوجه الجمعة سيبين باتي الإمام, الإمام الذهبي أما كان وبي ní شوال ó sì tún wọ́n bí ní wọ́n sọ wọ́n sọjọ́ tún wọ́n bí but الإمام بن حجر الأسقلاني táwọn ṣe wọ́n jẹ́ ká ma ọjọ́ tí wọ́n bí alimamul bukhari gẹ́gẹ́ pé ọjọ́ júmọ́ àlẹ́jọ́ náà báyìí sọ́lá lẹ́yìn ìrun wọ́n sì bí kódà wọ́n tán sọ àsìkò tán bí pé lẹ́yìn ìrun ni di thalathi ashrati layali khalat min shawwal kódà wọ́n tún sọ déètì tó bọ́ sínú oṣù wọ́n ní wọ́n bí alimamul bukhari lọ́jọ́ ní òru ẹlẹ́ òru 13 khalat min shawwal òru 13 nínú oṣù shawwal yẹn ni pé ọjọ́ ọjọ́ kẹtàlá ní oṣù shawwal nẹ́bí al-imam al-bukhari sanata arba'in wa tis'ina wa mi'atin àwọn bí ní ọdún 194 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam di báyìí ó ní ó ń sàlàyé fún wa nípa bíbí al-Imam al-Bukhari rahimahullahu ta'ala bákan náà wọ́n ní aslama waliduhu al-Mughirata ala yadi al-Yaman al-Ju'fi wa ata Bukhara fanasaba ilayhi nisbata wala wọ́n ní bàbá bàbá ẹlẹ́kẹta tí ó bàbá fún al bukhari wọ́n gba Islam látọ̀dọ̀ aliyamanu al-jufi lẹ́yìn náà wọ́n wá sílùú bukhara wọ́n sì tò wọ́n sí ipò wàlá ipò pé nítorí pé nínú mazhabu wọ́n gbà yẹn nínú mazhabu tí àwọn aliyamanu al-jufi ń lò ní pé mazhabu pé alwalahu liman a'taqa gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ pẹ̀lú lọ́rùn yàn wàláhù ọmọ jẹ́ tẹniyẹ wàláhù ẹniyẹ yọ mọ̀ jẹ́ ìtumọ̀ ní pé ẹni tí ó bá wẹ̀yàn sínú Islam tẹniyẹ bá kú ẹni tó wẹ̀yàn sínú Islam yóò jogún ẹ̀ tó bá yẹ báwọn mọ̀lẹ́bí ẹ̀ bá jẹ́ kéfèrí tí ó sì láwọn ọmọ tó lè jogún ẹ̀ ṣe bá nìsìn irú ẹni báyìí tí ọba wa kú ẹni tó wẹ̀ sínú Islam yẹn yóò wà náà tí ó jogún ẹ̀ ṣe bá nìsìn so tó bá yẹ pé àwọn òbí ẹ̀ bá jẹ́ kéfèrí so látara báyìí ní tán pè ni pé eléyìí báyìí òun ni bá ṣe bí Bukhari rahmatullahi alayhi bákan náà wọ́n ni bàbá yìí wọ́n ni faqala Ismail ibn Ibrahim tàbí ká sọ pé wọ́n ni wọ́n ni al-Ismail ibn Ibrahim walidul Bukhari Ismail tó jọmọ Ibrahim tó jẹ́ bàbá Bukhari gangan yarwi an Hammad bin Zaid wọ́n lọ gbẹgbà wọ́rọ̀ látọ̀rọ̀ Hammad bin Zaid ó mi pọmọ kí wọ Hammad bin Zaid ni wa malik ó sì gbẹ̀gbà ọ̀rọ̀ látọ̀dọ̀ malik wa rawa anhu al-iraqiyun bákan náà wára iraq àwọn náà gbẹ̀gbà ọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá bukhari wa zakarahu waliduhu wa waladuhu ọmọ rẹ̀ tí ń ṣe al-imam al-bukhari gẹ́gẹ́ fi tarikh al-kabir nínú tírà àwọn kan tí wọ́n ṣe tápẹ̀ ní at-tarikh al-kabir tó gẹ́ wọ́n jẹ́ kó yọ pé al bukhari wọ́n ṣe tírà kankan kódà wọ́n ní sahih al-bukhari wọ́n ní kẹ́ ṣe bukhari ló ṣe wọ́n ní lẹ́yìn

sami'a min malik wọ́n lọ gbọ́rọ̀ látọ̀dọ̀ malik wa hamad bin zayd ó sì gbọ́rọ̀ látọ̀dọ̀ hamad bin zayd wa safaha ibn mubarak ibn mubarak ó sì bá ibn mubarak lọ́wọ́ wa sayati bada qalilin qawlu ismail inda mautihi wọ́n ní láìpẹ́ ọ̀rọ̀ ismail nípa tí ó fẹ́ kú àbígbà tó kú tán àkílà àwọn nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ bàbá tó bí al-imam al-bukhari nígbà tí wọ́n kú kílà àwọn nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ló padà ń bọ̀ inshallah níwájú so ala kulli hal àìlè báyìí ni bí wọ́n ṣe bí alimamul Bukhari ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìta alimamul Bukhari ta fẹ́ sọ òun náà ni pé imamul Bukhari mudiru jẹ́ kó yọ pé afọ́jú ni wọ́n wọ́n ní afọ́jú ni alimamul Bukhari eléyìí tí ò síyè méjì ń bẹ̀ ni pé mudiru wọ́n ṣe aláìmọ̀ a ti ń sọ yìí nǹkan tí ó sì yé wọn o náà ni wọ́n dágbálé tán dá sí àyín tí ó bá sì yé èyàn èyàn máa ń se bèèrè nípa rẹ̀ ni èyàn sì ní máa dágbálé nǹkan tí ó yé èyàn nítorí pé ṣe rí ìmọ̀ nínú àwọn nǹkan tó máa ń tú ni béèyàn bá ti ma bá ti ma gbogbo so àwọn sọkúsọ yìí ló jẹ́ ká mọ̀ pé mùdírù markazi tá ń sọ yìí wọ́n jẹ́ ẹni tó jìnà púpọ̀ sí ẹ̀kọ́ gan wọ́n jẹ́ ẹni tí ó jìnà púpọ̀ sẹ́kọ̀ kódà kéde kó wọ́n jìnà sẹ́kọ̀ gan ẹ̀kọ́ gan náà tó jìnà sí wọn torí pé ẹ̀kọ́ yìí dúó níbi tí ibi bá ti wà so àwọn ẹni jẹ́ ẹni tó pé àìmọ̀kan ó ga lórí lórí ìgbésí ayé wọn púpọ̀ jù tí a bá lọ wo síyàrù àìlẹ́mì nubala tabalawo page 79 títí dé page 80 bákanáà tawo fatihul bari tawo page 488 wọ́n sọ̀rọ̀ nípa bán ṣe bí alimamul bukhari mẹ́ ìgbàtí wọ́n bí alimamul bukhari rahimahullahu ta'ala ìgbà tó tásìkò kan imamul bukhari fọ́ lójú tòótọ́ mùdírùn jánà báyìí bí mùdírù ní ọmọ tí ń sọ ní o àápadà yìí sí ìgbàtẹ́ bí Imam Bukhari ọ̀pẹ́ ojú Imam Bukhari fọ́ àmúníkàlọ́wọ́ síyárù A'lamin Nubala mo sì níkàlọ́wọ́ Fathul Bari káwọ page 488 nínú Fathul Bari nínú síyárù A'lamin Nubala títí alimamu Zahabi kí a wo page 80 sí page 79 sí 80 náà ẹjíká kọ́wọ́ títí síyárù A'lamin Nubala naam nínú síyàr wọ́n jẹ́ kọ́yọ̀ wípé wọ́n jẹ́ kọ́yọ̀ wípé wọ́n ni قال أخبرنا أحمد بن علي عن خلف أخبرنا أبو طاهر أحمد بن عبد الله بن مهروي الفارسي المعدب قدم علينا من مرو لزيارة أبي عبد الله السلمي أخبرنا أبو محمد أحمد بن عبد الله بن محمد بن يوسف بن مطر الفربري حدثنا جدي قال سمعت محمد بن أبي حاتم فذكر الكتاب فما أنقله عنه بهذا السند ثم إن أبا عبد الله فيما أخبرنا إسماعيل بن عبد الرحمن أخبرنا عبد الله بن أحمد الفقيه سنة ستة عشرة وستمائة أخبرنا محمد آه، بن عبد الباقي أخبرنا أبو بكر أحمد بن علي أخبرنا هبة آه، آه، أخبرنا هبة الله ابن الحسن ابن الحسن الحافظ أخبرنا أحمد ابن محمد بن حفص أخبرنا محمد بن أحمد ابن سليمان أخبرنا خلف ابن محمد حدثنا محمد بن أحمد ابن الفضل البلخي سمعت أبي يقول ó ní òun gbọ́ tí bàbá òun sọ wípé tẹ́rí nǹkan tó fàtẹ́ fi mú ìsinádù wá tẹ́mínà sí fi ń ká òun náà ni pé kí gbogbo ẹnikẹ́ni tó fẹ́ wádìí àwọn àtàyí kó lè lọ wádìí ẹ̀ torí pé wọ́n lè ní ẹ̀ ìtàgbélẹ̀rọ kẹni tó láti mọ̀ wọ́n gan wọ́n lè ní ẹ̀ wọ́n kàn lọ ohun tọ̀kan nígbàtà ti challenge wọn àfún wọn nípe ni níjà àníkà sọ̀tà Imamul Bukhari àwọn ọmọ ní wá lọ sa àwọn ìtàkànjọ eléyìí tí ó lálàáfíà a'udhu billah so kó lè bá mọ̀ pé ìtàn tá ń sọ yìí ìtàn tí ó ní ìsinádù ni kèé sí àwọn ìtàn ìjàpá àti yẹn níbo kèé sí ìjàgà ìtàkà tí yà kákà rọ tọ́ka jẹun yóò tán bẹ́yìn tí máa ń rọ̀tàn fúnra yíyẹ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́hun ah, wọ́n zahabat aina muhammad ibn ismail fi sígọ́rì ojú muhammad ibn ismail ó fọ́ ní kékeré ojú alimam al-bukhari fọ́n kékeré fara'at walidatuhu fil manam al-ibrahim al-khalila alayhi salatu wassalam ìyá alimam al-bukhari wọ́n wá sùn wọ́n lálàá wọ́n wá rí lójú oorun ibrahim al-khalil

anábì ibrahim wọ́n sọ fún pé ya hazihi ìrẹ́ ìyá yìí ìrẹ́ obìnrin yìí kọ̀dì rọ́dà lọ́hù alábìníkà bá sọ̀rọ̀ lè kásọ̀rọ̀ ti bukaik ọlọ́run ọba ti dá ojú ọmọ rẹ padà nítorí ẹkún tó pọ̀ tó ń sun lórí ọmọ yìí àwòkásọ̀rọ̀ ti dùáhìkà àbíká sọ pé nítorí àdúwà rẹ tó pọ̀ lórí pọ́lọ́run bá lékẹ́ lásìkí ni o kọ́bọ̀ ìyá yìí jẹ́ ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ ìyá yìí jẹ́ ẹni tó ní àkàkún fẹ́kọ̀ọ́ púpọ̀ jù wọ́n sì fẹ́ kí imamul bukhari kọ́ láàmìláka nípa ẹ̀kọ́ islam ìgbà tó di imamul bukhari wá fọ́ ìkẹ́ ìwá kó bà ní jẹ́ bá ya ìjẹ́ pé èròǹgbà mi lórí ọmọ yìí ṣé máa rí ṣé máa rí àpọ́kọ̀ báyìí ṣé máa rí èròǹgbà mi ṣé máa rí fìrinlẹ̀ báyìí ọmọ tó di fọ́lójú yìí bó lẹ́kọ́ yìí ó ṣe bí mo ṣe fẹ́ kó so ń jọ́kàn ìyá ìwá sùn ìgbà tí yá yìí sùn ó wá rí ànábì Ibrahim alayhi salatu wassalam ànábì Ibrahim wọ́n sọ fún pé ìyá ọlọ́run ọba ti dá ojú ọmọ rẹ padà nítorí ẹkún tọ́lọ́run ọba àlékelárí tó ń sun yẹn kìí ṣe ẹkún yẹn nìkan tí èbá sí pé ìkìláàsù rẹ amàdí tó ń sunkún lé lórí torí mélòó mélòó bí náà ní sunkún lórí ọmọ tọ́lọ́run sì gbàdúrà lórí ọmọ náà kìí ẹkún yẹn ló ló fà sí èbá sí pé a rí àníyàn rẹ tó fi ń sunkún lórí ọmọ yìí bákanáà a rí ọ̀pọ̀lọpọ̀ àdúwà rẹ lórí pọ́fẹ́ kọmọ̀ ìjẹ́ olùmọ̀ ńlá nínú mẹ̀sìn so nítorí ẹ̀ ló fi jásí pé tí a bá lọ wọnú títí Fathul Bari page 477 tí mo sọ yẹn alimami ibn Hajar wọ́n ní alimamu Lalikahi nígbàtán sọ̀rọ̀ nípa karamatul auliya àwọn karama tí ma ń bẹ fáwọn auliya Allah àwọn tó jẹ́ wòlí ba ibẹ̀ náà wípé lára àwọn kàrọ́mà tọ́lọ́wọ̀n bá lékẹ́lá ṣe fún ya alimamul Bukhari gẹ́gẹ́ bí wàlíyà èyàn tó jẹ́ ẹni ọlọ́ọ̀ba òun náà ni wípé ọlọ́ọ̀ba lékẹ́lá ó fi ànábì Ibrahim hàn lójú oorun ànábì Ibrahim sì fún ní rọpọ́lọ́ọ̀ba imamul Bukhari lẹ́n tó ti rí na padà imamul Bukhari ò tí ì pọmọdún méje amamudir ó sòjóró sẹ́mọ̀ pé ìgbà tó sọ pé Imam Bukhari afọ́jú ni ó yẹ kó sọ ìgbà tí wọ́n fọ́ lójú dà pé Imam Bukhari fọ́ lójú kékeré wọ́n rí tí ìdàgbà kódà àwọn èkí pọmọdún méje tójú wọ́n fi là padà Imam Bukhari bí ọ̀rọ̀ ojú fífọ́ wọn ìṣẹ̀lẹ̀ lélẹ̀ àmọ́ Mudiru ó sọ wípé Imam Bukhari pé wọ́n fọ́ lójú bí ẹni wípé Imam Bukhari ò rí nà láyé tọ́dúkú ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàkùn tí èèyàn bá fọ́ lójú sábùkù ló tún jẹ́ káti ẹ̀ wípé kò ṣẹlẹ̀ ń tòótọ́ sẹ́ńpé láti kàí káti ẹ̀ wá sọ pé ọ̀dà Imam Bukhari pọ́n lójú tòótọ́ tí yíò ní kí àmá rẹ̀ kọ̀kọ́ tí yíò sọ ẹ̀dẹ̀ tí ò wúlò Abdullahi ibn Ummi Maktum afọ́jú ni mu'adhdhinu anabi sallallahu alaihi wasallam ni apẹ̀rún anabi afọ́jú ni òun lọ́lọ́wọ́ bá lékẹ́ lámbà anabi wí aw yadhakkara fatanfa'ahu dhikr afọ́jú ọlọ́wọ́ bá lè kẹlá sọ́yẹ̀ kalẹ̀ lé lórí ìgbà lori. sallallahu alaihi wasallam tó e rí kúrò lọ́dọ̀ ẹ̀ tánàbí ọ̀fẹ́ kàkún kẹrẹ pánàbí sallallahu alaihi wasallam ọ̀fẹ́ kọ́ mọ́nà bẹ̀tì kan nú àwọn àgbààgbà Quraysh ọwá sódà náàbí sallallahu alaihi wasallam anábí wá ń sojú A pé ẹni yí àti rí pé òun nífẹ̀ẹ́ mọ̀nà òun wá òun ibn ti ẹjá sojú kòkòrò ilé ìbáyìí a ti mọ̀ pẹ́lẹ̀ òní bọ́mọ́ alọ́wọ́ àmẹ́lẹ̀ ilé bọ́ ẹjá lélẹ̀ ìbá anábì ẹfẹ́ kẹ́ni kẹ́kọ́ sọnù anábì fi wá gúrí kúrò lọ́dọ̀ Abdullahi ibn Umm Maktum ọwá lọ bá ẹni ọlọ́ọ̀bà ní kẹwàá a ah, anábì sẹ́rí padà sọ́dọ̀ afọ́jú tó wá bá ọ̀tọ́ fẹ́ ni Abdullahi ibn Umm Maktum tó ń ti bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé Abdullahi ibn umm Islam tí tó fi kú àwọn tó wá jẹ́ afọ́jú báyìí wọ́n wá pọ̀ gan-an nínú alùmọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam tó sì jẹ́ sí pé wọ́n wúlò fàlùmọ̀ igan wọ́n wúlò gan fàlùmọ̀ yìí àmọ́ torí àsìkò ẹ jẹ́ kí a máa lọ sọ ó ti yé wa pẹ̀lú nǹkan tí a sọ yìí sí pé alimamul Bukhari rahimahullahu ta'ala àwọn fọ́lójú tòótọ́ nígbà tí wọ́n wà náà a bákanáà mo ní tí a bá lọ wo a Fathul Bari don fi ṣẹ́lù Sahih al-Bukhari tí a bá lọ wo page 448 nínú tírà yìí a bá ọ̀rọ̀ tí mo sọ yìí náà a bá ń bẹ̀ a mọ́ nǹkan tí ma fi ká ti ti Bari o náà ni pé àwọn àlékún kan mẹ́mẹ́ tí ó ṣe wá láǹfààní so inṣáàlọ́ ma ká nǹkan tí yọ wà Bari ní page 488 nípa ìtàn fífọ́lójú al-Imam al-Bukhari rahimahullahu ta'ala na'am a síwájú kí n tó gbé Fathul Bari jáde òun náà ni pé al bukhari rahimahullahu ta'ala lẹ́yìn tọ́lọ̀wọ́ bá lè ní kan rí náà alimawul Bukhari wọ́n bẹ̀rẹ̀ kọ́ wọn láti bàtàwà kékeré náà wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ilé kéwù kan bẹ tó ẹ́ sí pé wọ́n máa ń pè ní alkutab àwọn ilé kéwù gbàyẹn àwọn ilé kéwù jọun lára àwókọ tó máa ń pè nìyẹn alkutab òun náà ni àyè kan Ah, tó yẹ sí pé yuta'allamu fihi al-kitab ayé bí tá ti máa ń kọ́ nípa ẹ̀kọ́ tíra so wọ́n máa ń pè ní mawdu'u ta'lim al-awwali àwọn ayé bí tí àwọn èèyàn ti máa ń kẹ́kọ̀ọ́ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn àwọn ayé bí tí àwọn ti máa ń kẹ́kọ̀ọ́ lásìkò bíyàn sí ń ha Kùrán wọ́n kọ́ nípa bíyàn sí ń gbàgbọ́ yà Kùrán ní túmọ̀ àti bíyàn sí ń ha ibẹ̀ Al-Imam Al-Bukhari rahimahullahu ta'ala wọ́n lọlé kéwì pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́n bá Al-Imam Al-Bukhari wọ́n sì ha Kùrán síwájú kí Imam Al-Bukhari tó pé ọmọdún mẹ́wàá ni wọ́n ti ha orílẹ̀ Al-Kùrán kí wá nǹkan tá fún mẹ́ pé ní ni pé ìgbà yẹn ilé ìjọ tó ẹ́sí pé aláfọwọ́kọ ni gbogbo tẹ́ bá kọ báyìí pẹ̀lú tàdá ni àti wàláyìn náà lẹ́mọ̀ fi hàn so ibà nísìn kò jọ tí wọ́n sọ wàláàdì nísìn àti tàdá ń sì tọ́ pé hàn tún náà fi hàn ní tán máa fi ní kọ́ máa fi ni wọ́n so Imamul Bukhari ilé kéwù yìí wọ́n lọ ọlọ́wọ́ bá lè gáàsì kádàrá pé imamul bukhari wọ́n há òdídí al-Qur'an síwájú ká tó pé ọmọdún mẹ́wàá náà náà lákúlì hal tí a bá wo page 488 tí mo sọ nínú tíra Fathul Bari nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ìtàn bí ojú alimamul bukhari bó ṣe fọ́ àti wọ́n ṣe rí náà tí a bá wọnú tíra yìí wọ́n ni imam al-bukhari sọ wípé qala aqamtu bil madinati ba'da an hajjatu sanata hardan aktubu al-haditha qala wa aqamtu bil basra khamsa sinina ma'i kutubi usannifu wa ahujju wa arji'u min makkata ila al-basra qala wa ana arju أن يبارك الله تعالى للمسلمين في هذه المصنفات وقال البخاري tàzàkàrtù yawman ashaba anas al-imam al-bukhari ni a níjọ́ kan àwọn rántí àwọn èèyàn anas bin malik radiyallahu an a ibi tí mo fẹ́ kàkọ́ lè lè báyìí inshallah ta'ala a tọ́nà bá lè kí lábákàrà kí padà ní makàrà kábẹ̀ na'am nínú àwọn ìròyìn al-imam al-bukhari òun náà ni pé alimamu al Bukhari rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ nípa ìròyìn bí Ọlọ́run bá le lékẹ́lá sí dá wọn gan ní ẹ̀dá sífà wọn tọ́jọ́ sí ti khilqiya tí ìròyìn bí àdámà wọn le daga seri sami'tu al-Hasan ibn al-Husayn al bazzar al-Bazzaz yaqulu يقول رأيت محمد بن إسماعيل شيخا نحيف الجسم ليس بالطويل ولا بالقصير أني الحسن بن حسين albazaz ó sọ wípé òun rí imam al-bukhari ismail ibn bukhari ní ẹ̀ntọ́ ẹ́sì pé èyàn tó ẹ́sì pé ó slender ni wọ́n èyàn tí ó sára ni wọ́n laysa bil tawil wọ́n ní imam al-bukhari wọ́n èyí sèyàn tó ga wala bil qasir bẹ́ẹ̀ ni wọ́n èyí sèyàn tó sékẹ́ ni o wọ́n èyí sèyàn tó kúrú wọ́n ẹ̀gá bẹ́ẹ̀ wọ́n kúrú so ilé báyìí ni ìròyìn bí imam al-bukhari ti rí ní ẹ̀dá tí ọlọ́run bá lékílá dá wọn wọ́n èsì èyàn tó ga bẹ́ẹ̀ ni wọ́n èsì èyàn tó kúrú wọ́n wà ní àárín méjì náà nínú àwọn nǹkan tí a tó ní láti mọ̀ nípa Imamul Bukhari òun náà ni báwo ni Imamul Bukhari ṣe wá mà báwo ni wọ́n yìí ṣe ní ìlapa sí lórí ìmọ̀ àti pé báwo ni ìmọ̀ yìí báwo ni ó ṣe yí Imamul Bukhari sí tí a bá lọ Fathul Bari page 478 a rí bí wọ́n ti ń sàlàyé nípa ìwá ìmọ̀ Imamul Bukhari rahimahullahu ta'ala Naam. Al-Imam al-Bukhari alayhi rahmatullah wani a nínú Fathul Bari wọ́n jẹ́ gọ́gbà pé a Imam al-Bukhari rahmatullahu ta'ala wọ́n lọ sí Makka lẹ́ni tí ó ń wá mẹ́ àwọn tí wọ́n àwọn pẹ̀lú ìyá wọn àti ọmọ ìyá wọn àwọn mẹ́ta náà jọlọ sí maka wọ́n ní wà rọ́jàá àkúhù ahmad ilá bukhara a ọmọ ìyá wọn yìí tán pè ní ahmad ó wá padà sí bukhara àwọn náà mú ìyá wọn padà tó pé ńgbà tí ya imamul bukhari bẹ́ sí hajji a imamul bukhari àtọmọ ìyá wọn yìí náà jọ mú ìyá wọn lọ sí hajji gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé inú ṣe sí súnnà náà ni pé obìnrin ọgbọ̀rọ̀ dá so ìgbà tí alimamu tó wá dé Makkah Imam Bukhari parí hajji Imam Bukhari láwọn ní padà sílé mọ́ àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ tàwọn ọmọ ìyá wọn yìí ó wá mú ìyá wọn padà sílé famata biha ìgbà táwọn wọn délé ọmọ ìyá wọn yìí kú sílé wọ́n ní farawa Ghunjaru fi tarihi Bukhari wọ́n ní Ghunjaru ìtànnà àgbàfà ni lásìkò alimamu Bukhari ìgbà tán Bukhari واللالكائي الإمام اللالكائي نصر نينو شرح السنة في باب كرامات الأولياء أهنبا تنصر نقع كرامات الأولياء وني أن محمد بن إسماعيل أراتم وفاك عليك أتم ونميرين وفاتح الباري للي وني محمد بن إسماعيل ذهبت عيناه في صغره أجو رفون بطوان ككري فرأت والدته الخليل إبراهيم في المنام مما رواري الخليل النبي إبراهيم لجونه فقال لها يا آذه ẹyẹ mo ṣe kàálẹ̀ kan yẹn ni naam wọ́n ni wàkọ́lá fìrọ̀bìrì alimamu fìrọ̀bìrì wọ́n sọ pé samitu muhammad ibn abi hatim warraqul bukhari yakulu samitu bukhari ya yakul wọ́n ni imam bukhari sọ pé ulhimtu hibzu alhadith ọlọ́run ọba àlékẹ́lá fún mi ní ìmá yá hadith wà á na fi wà ní kùtàbù lásìkò yẹn kò táàbù ni mo sọ wípé ilé kéwú tíyàn tí ma ń kéwú ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé yàn so mo ti sàlàyé kò táàbù lẹ́ẹ̀kan wọ́n nígbà yẹn táwọn ń kọ́ kéwú lọ ní kò táàbù táwọn kọ́ ní ma nípa ìmọ̀ alkùrán lọ́wọ́ táwọn sí alkùrán lọ́wọ́ àti gbà yẹn gẹ́lọ́ lọ́wọ́ bá lè kẹ́lá ti isaac wọ́n ní àwọn alfirabri wá bèèrè pé nígbàtí yẹn wí ẹ̀tọ́ ọmọdún mélòó nígbàtí ẹlọ́wọ́ bá lè kẹ́lá fún yí ní ma hadith wí fàkọ́ọ̀lá ashra sinin Imam Bukhari sọ pé àwọn pọmọdún mẹ́wàá ń gbà yìí gbà tọ́lọ̀ ọba àlékẹ́ lárọ̀ zákò àwọn ní ìmọ̀ká àwọn ọmọ ha hadith aw aqalla Imam Bukhari tàbí kí n ti ẹ̀mọ́ tó bẹ́ẹ̀ tán gan mo pọmọdún mẹ́wàá tàbí kí n mọ́ tó mẹ́wàá tán nígbà ni wọ́n lẹ́yìn wọ́n láwọn wá bẹ̀rẹ̀ sí máa lọ sí ìjòkó àwọn àfá tí wọ́n jẹ́ àwọn àfá olùmọ̀ nípa hadithu nígbà yẹn ìkánu wọn ni àdàkìlì àwọn lọ sí ìjòkó ẹ̀ àwọn tún lọ sí ìjòkó ẹlòmí náà fàkọ́lá yawman fi makana yaqra'u lin-nasi wọ́n ní níjọ́ kan ìgbà tí àdàkìlì wá ń ka ọ̀rọ̀ fáwọn عن أبي الزبير لا ترى أبي لا ترى أبو الزبير عن إبراهيم لا ترى إبراهيم الإمام البخاري ني إن بيان أدوم ولا هو wọ́n ní ẹni wá kóòtù àwọn hadithu ibáyìí ìgbà tó sọ bẹ́ẹ̀ fàkúltù yá àbá fàkúltù wọ́n náà wọ́n sọ wípé yá àbá zubair lam yarwi an ibrahim wọ́n ní àwọn sọ wípé Abu Zubair kò gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ibrahim so ibá nísìn fantaharo ni wọ́n ni àjàkìlì wá pariwo máwọn irú ọmọ kékeré lọ́mọ kọ̀rẹ́ ti wá èmi sọ wípé Zubair gbọ́rọ̀ látọ̀dọ̀ Ibrahim fakultu lahu irji ila al-asli wọ́n náà wá sọ fún ẹni pé padà sí sálẹ̀ àbí padà sí aslu tíra rẹ̀ so ibá nísìn padà sí sálẹ̀ tí mo sọ yẹn mo tún dá padà ní nítorí pé ìsàlẹ̀ tí mo gbà lérò náà ni asùlù tíra ibi títí mú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àmọ́ tí máa lórí padà sísàlẹ̀ àwọn ilé gbẹ́gbẹ́ ìgbẹ́gbẹ́ yá kọ́ padà sísàlẹ̀ tíra ti ń kà lórí kí n tún tọ́rọ̀ yẹn sọ indak tó bá pé asùlù bí tó ti kọ ọ̀rọ̀ yẹn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ yẹ̀wò fàdákọ́lá àfọ́ yìí wá wọlé

so ibùnú àdí yìí wà láàrin ibi tó sọ yẹn kéré pé zubairu gbà wá látọ̀dọ̀ uh, ibrahim direct ó ti mísì ẹnìkan nínú nǹkan tó ń sọ yẹn ó fi ibùnú àdí yìí síbẹ̀ fa akọ̀dà kọlàmà àbá ìbá gbá tíra mú ọba gbá kọlàmù wa aslaha kitabahu ọba tó tíra yẹn sí pé ọmọ yìí máa ti wí tòótọ́ èmi ni mo jẹ́ èèyàn kakú ń bẹ̀ subhanallah láti èèyàn tí ó ti jọmọ ọdún mẹ́wàá lọ ó ti ní ìtọ́ọ̀nù débi pé alọ́sọ pé ọlọ́wọ́n bá lékelá fóun ní ìmọ̀ yíyá hadithi òun ò ti jọmọ ọdún mẹ́wàá lọ tàbí kóun má pè é ọwá wà lọ́dọ̀ àfá yìí lọ́dọ̀ àwọn àfá àti tí ń kọ́ hadithi ẹni wá kò tí ìsinádù hadith ọwá jẹ́ nìkan bọ́ ń bẹ̀ wá ní ah, àfá ẹni tẹ́ wí wọn gbọ̀rọ̀ wà lọ́dọ̀ tẹ́ wí ẹni kan ti jábọ́ ẹni wá jáde mọ́ pé a ah, irú wa ni ó ma sọ̀rọ̀ tí wọ́n náà ma sọ̀rọ̀ a ah, tẹ́ ti wo ọ̀rọ̀ yẹn tẹ́ bá débẹ̀ tẹ́ bá bà bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ́ bó bá ṣe rí ẹni yí wá lọ bẹ̀ ọ bá pé á eléyìí báyìí eléyìí àgbákan ní nínú mà èèmà ní nínú mà ọwọ́ sọ wípé wọ́n ní fa'akọ̀dàl kọ́lẹ̀mà ọgbá tí ọba gbá kọ́lámù wà asìlá kìtàbàhù wà kọ́lẹ̀ lè sọ̀dákòtà ọwọ́ sọ fún pé wo òdodo lọ́sọ̀ wọ́mọ̀ yìí wàláhì nígbàtí mo lọ yẹnu tíra mi wònú léòtọ́ mo ti jẹ́ nìkan bọ́n kam hina radata alayhi ọmọdún mélòó ni ó ń gbà yẹn nígbà tó fi ṣe rọ́dù fún ad-Dakhili yìí faqala wá sọ pé ìgbà yẹn òun jẹ́ ọmọ ihda ashrata sana mo jẹ́ ọmọdún mọ́kànlá ń gbà yẹn ọmọdún mọ́kànlá ni mí gbà tí mo fi ṣe rọ́dù fún ad-Dakhili ọmọdún mẹ́rìnlá ọmọdún mẹ́rìndínlógún ó ní falamma ta'antu fi sita ashrata sana hafiztu kutuba ibn al-mubarak ó nígbà tó ń fi pọ́mọdún 16 years òun ti há gbogbo tíra ibn al-mubarak pátápátá gbogbo tíra ibn al-mubarak yẹnyẹn òun ti há ń gbà yẹn gbà tó ń fi pọ́mọdún 16 tíra ibn al-mubarak ti ń sọ yìí tíra ńlá ni o subhanallah olóhun ti há ń gbà yẹn ó ní wàwàkí òun sì hátírà wàkí wà rọ́pù kalama haula bákanáà ọ̀rọ̀ àwọn àhàwùlá àwọn wo yá ní ashabar ra'i àwọn tó gbà lérò náà ni ọ̀rọ̀ àwọn imam abu hanifa àti fíkí wọn òun ti há gbogbo ẹ̀ngbà yẹn kọ́lọ̀ summa kharajtu ma ummi ó ní lẹ́yìn náà àwọn wá jáde pẹ̀lú ìyá wọn summa kharajtu ma wa akhi àtọmọ ìyá wọn ila awwala rihlatihi eléyìí wá jẹ́ ìrìn àjò alákọ̀ọ́kọ́ tí Imam al-Bukhari kọ́kọ́ rìn lórí ìmà wọ́n rìn àjò yìí ní ọdún kẹwàá ó lé ní igba ọdún lé lọ́dún kẹwàá ni wọ́n rìn ọ̀rùn wọ́n rìn àjò yìí so túnmọ̀ sí pé tẹbá yọ ìgbà ọdún ó lé ní ọdún kẹwàá 210 years tẹ́bá yọ́kù ní 194 years tẹ́bí imam bukhari ṣe bá ní sí so ó túnmọ̀ sí pé 16 years ni imam bukhari wà ń gbà yẹn tí imam bukhari fi ṣe ìrìnàjò alákọ̀ọ́kọ́ wọ́n ní wàlá ọ̀rọ̀ ìlà awwala wọ́n ní kọ́ bá yẹ pé lásìkò tí àwọn ẹgbẹ́ Imamul Bukhari tán sí ìrìn àjò tán travel lọ wà náà káàkiri tó bá gbégbà ẹni Imamul Bukhari náà tí ìrìn àjò ní wọ́n bá bá àwọn tí tọ́bákọ̀ wọn àwọn tí ìpele wọn gagan nínú àwọn olùmọ̀ nípa hadithu nígbà yẹn wọ́n ní mọ́jẹ̀jẹ́ sí pé ń gbà yẹn náà wọ́n bá wọn tó súnmọ́ wọn nípò ẹgẹ́ bí wọ́n ni wọ́n fẹ́ lọ sáàgù lọ sọ́dọ̀ Abdurrazzaq láti lẹ kẹ́kọ̀ọ́ wa kana yumkinuhu dhalik ó sì rọrùn fún wọn láti lọ ńgbà yẹn faqila lahu innahu mata ìgbà yẹn sọ fún mọ́n Bukhari pé Abdurrazzaq bí wà sí pọ̀sìn pẹ̀lú wá sí pọ̀ kọ́ọ̀lá falamma ta'antu fi thamani ashrata wọ́n nígbà táwọn wá pé ọmọ ọdún 18 wa sannaftu kitaba qadaya sahaba wọ́n nígbà táwọn pé ọmọ ọdún 18 làwọn kọ tírà alákọ̀ọ́kọ́ táwọn kan gbèsè ayé àwọn àwọn kọ tírà kan bákanáà at-tarikh ní Madina inda qabri nabi sallallahu alaihi wasallam níbi sàárì ànábì làwọn ti kọ́ wa kuntu aktubuhu fil layali al-muqmira wọ́n nígbà yẹn àwọn ń kọ́ láwọn alẹ́ tó yẹ́ àwọn alẹ́ tó yẹ́ illa wa lahu indi qissatun àdúgbà yẹ́ yẹn nítàn lọ́dọ̀ mi tí mọ́kọ́ ẹ ní rí orúkọ kan pé nínú islam orúkọ kan lélẹ̀ yìí àbíkọ́ jẹ́ pé mi imam al-bukhari mo ní ìtànfẹ́ ní tó lórúkọ yẹn nínú tíra mi wọ́n ni illa anni karitu an yat wọ́n ni illa anni karitu an yatula al-kitab wọ́n ni tí ẹ bá ṣe pé àwọn ọ̀fẹ́ kí tíra yẹn lọ tóbi ju bó ṣe yọ lọ ni ẹ bá ti máa rí nǹkan kan tí èsì páwọn onífi sínú tíra yẹn pé àwọn àwọn ọ̀fẹ́ kí tíra yẹn lọ tóbi jù bí ó ṣe yẹ lọ àwọn kọ̀ọ̀kan bẹ tó yẹ sí pé àwọn fojúfò àwọn fojúfò àmẹ́wàá rí pé yẹn ká ló kọ́nù Islam táwọn oníkọ́ ẹ̀ nírí àmọ́ tó bá yẹ páwọn ọ̀fẹ́ kó tóbi jù tó bá yẹ páwọn ń gbèrò kó tóbi jù kó dẹ̀ tí ò ló kọ gan àwọn kọ ẹni tí ò ló kọ gan sẹ́ àwọn kọ ìgbà yẹn Imamul Bukhari ti jọmọdún etí lọ wọ́n ni wàkọ́lá sáàlù ibn Suri sáàlù ibn Suri yọ sọ pé kọ́lá Bukhari Bukhari sọ pé dakhaltu ila sham wọ́n ní àwọn lọ sí sham láti lọ kẹ́kọ̀ọ́ wa misra àwọn lọ sí misra egypt láti lọ kẹ́kọ̀ọ́ wa jazira tamarratayn wọ́n láwọn wal jazira àwọn lọ sí jazira wọ́n ní dakhaltu ila sham wa misra wal jazira tamarratayn àwọn lọ sí misra sham àti jazira lẹ́ẹ̀mejì wa ila al àwọn tún lọ sí basra arba'a marrat mẹ́rin wà kọ́mtù bil hijaz wọ́n láwọn tó gbé hijaz títàtà àwámi fọ́dún mẹ́fà wà láhùsì kamda kọ́ltù ìlà kúfà wọ́n ní ìtí ẹ̀lẹ́ káyẹ̀gbà tí mo lọ sí kúfà sí ẹni gbogbo tán lọ́yì àwọn àgbààgbà fà nípa ìmá hadith náà wà mẹ́ imam al-bukhari lọ sí sham wọ́n lọ kẹ́kọ̀ọ́ mẹ́ wọ́n lọ sí misro wọ́n lọ kẹ́kọ̀ọ́ mẹ́ wọ́n lọ sí jeziro ní hijaz wọ́n lọ kẹ́kọ̀ọ́ mẹ́ ọdún mẹ́fà náà lò wọ́n ní kódà àwọn òtí ẹ̀lẹ́ káyẹ̀gbà táwọn lọ sí kúfà bákanáà àwọn olè káyìbà táwọn lọ sí Baghdad máàlì muhaddithi àwọn sì lọ bẹ̀ àwọn lọ jókòó tàwọn àfáà ní hadithi ni wàkọ́lá hashid ibn ismail hashid ibn ismail sọ pé kánà bukhari yakhtalifu ma'ana ila mashayikh al-basra wọ́n ní bukhari àwọn jọ máa ń lọ pakọ̀pakọ̀ ní lọ sọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà tó táwọn bá ti gbà mọ̀tán lọ́dọ̀ eléyìí báyìí àwọn tún lọ sọ́dọ̀ eléyìí àwọn tún lọ sọ́dọ̀ eléyìí ó ní báwọn ṣe ń káàkiri yẹn wa huwa ghulamun wọ́n nígbà yẹn ọmọ kékeré ni fala yaktubu imam bukhari ọ̀wá ní kọ̀n kankan nígbà táwọn bá ala dhalika ayyamun wọ́n ní tó fi wá pẹ́ tí ọjọ́ kan wá kó gbogbo táwọn kọ àwọn ti kó jọ́ntàwọn bàdà bàdà sítàtà àṣírọ̀ yawman lẹ́yìn bí lẹ́yìn bí 16 days àwọn ti kógbón táwọn kọjọ fàkọ́ọ̀lá kam aksartum fàkọ́ọ̀lá kọ́dí aksartum àìlẹ́yìyà Imam Bukhari wá sọ pé á ah, ẹ ti pọ̀ nǹkan tọ́pọ̀ gan o ẹ ti pọ̀ nǹkan tọ́pọ̀ gan tẹ́mi oríkọ́ o fa'ridu àìlẹ́yìyà ma katabtum Imam Bukhari ní gbogbo tẹ́kọ́ ẹ ẹ ma kó wa fa akọrọjìnáhù ó ní gbogbo abákò ogun tàkọ abákò jáde fàzádà àlàkọ́msàtà àṣírọ́ alifin wọ́n ni tàkọ́ ń gbà yẹn ó ti lé ní 15,000 hadith àwọn tí kan tó lé ní 15,000 hadith ń gbà yẹn láàrin láàrin 16 days fàkọ̀rọ̀ àhà kúlàhà àǹzọ́rì kọlbin Imam Bukhari wá ka gbogbo ẹ̀ lórí pátápátá èmà táwọn ṣe ni pé gbogbo àtàwọn lọ táwọn lọ sódà àwọn fáyì gbogbo àwọn làwọn mú tíra dání làwọn mú kọ́làmù dání àwọn kọ̀ǹkan bẹ̀tì Imamul Bukhari ọ̀kọ̀ǹ kankan wọ́n nígbà tó wá tó bí 16 days Imam Bukhari wá pè wọ́n pé ah ẹ ti kọ̀ǹkan tó pọ̀ gan o tèmi ò rí kọ́ o gbogbo tẹ́ ẹkọ̀ ẹ kó wa náà ó nígbà táwọn kó jáde ń lọ bí 15,000 hadith làwọn ti kọ́ ó ní Imam Bukhari wá bẹ̀rẹ̀ sí máa ka hadith yẹn lẹ́yọ kọ̀ọ̀kan lórí 15 lórí wàláhì làzim lórí àwọn sì ń yẹ tíra wà wọ́n sì rí pé báwọn ṣe kọ́ kò ṣe mistake ẹyọ kan báyìí tó fi parí gbogbo 15 tó fi parí 15,000 hadith so ilé báyìí o ń túmọ̀ sí bí gbogbo táwọn wí gbogbo táwọn wí Imam Bukhari ò tí pé 20 years yóò kò tí pọmọgún ọdún ní gbogbo táwọn wí náà a lẹ́yìn gbogbo ilé báyìí a tí a bá tó lọ wo inú síyàrù àìlàmì nùbàlá títí alìmọ́mù Zahabi àwọn náà tó wá mú orísí sí àwọn nǹkan wá lórí bí alìmọ́mù Bukhari rahmatullahi alayhi lórí àwọn ìgbìyànjú wọn nígbà tí wọ́n fi ń kọ́mà kódà nígbà tí wọ́n ń júwe àwọn tán jọ lògbà tán júwe bí Imam Bukhari ṣe kéré tó ń gbà yẹn wọ́n ní ọwà amrod ẹ̀ tọ́bọ̀ wà amrod ìtumọ̀ ní pé kò tí ìnirùngbà ó sì kéré lọ́jọ́ orí kètí òun gbangba ẹ̀ so yẹ́bà nìsìn ibi tí imamul bukhari tó kéré dé lọ́jọ́ orí gbogbo gbàtán wí imamul bukhari ó ti ń di nǹkan nínú ma ó ti ń di àkótá gíréjò nínú ma tó ẹ́sì pé táwọn ẹgbẹ́ rẹ̀ bá kàn án kálukú ọ̀rọ̀ padà sẹ́yìn ni imam bukhari faqaraha kullaha an zari qalbi ó kàwẹ́ lórí hatta ja'alna nuhkimu kutubana débi pé kódà àwátá akọ tíra kalẹ̀ àwágẹ́ tó ń tún tíra àwákọ pé a ṣe mistake ń bí wàláì pé àwọn táwọn tó kọ nǹkankan ikọ̀ àwọn tó kọ̀ wọn púpọ̀ ẹni tó wá ń kà lórí nítorí làwọn tó wá ń kọ pé Imam Bukhari ń tọ́ka nítòtọ́ nígbàtà ń kọ́ tòótọ́ ìtí máa mú yí pè lélé ìyàwó alákọ̀ọ́ púpọ̀ àwọn tó wá ń tún tíra wọn ṣe àdísì 15,000 15,000 lórí subhanallah àwọn yòókù ń kọ́lẹ̀ wọn ọ̀kọ́ orí lòun ka gbogbo ẹ̀ nígbà tó tó wá kà lórí sẹ́ àwọn tó tó wá kọ tíra àwọn tó wá ń tún tíra àti wọ́n tó wá ń tún ṣe pé ìdí báyìí òótọ́ ni ìfọwọ́kọ̀ọ́lá kan bí àòótọ́ ni subhanallah naam wọ́n ní eléyìí wọ́n ní wàhúwa amrod ìgbà yìí ó sì jẹni tó kéré tí kódà alábábi muhammadun yusuf alfiriyabi a wà lẹ́nu ọ̀nà muhammad bin yusuf alfiriyabi ni wọ́n ní kúltù káàna mautu alfiriyabi wọ́n ní káwà lè bá mọ́ àsìkò tí nǹkan ìṣẹ̀lẹ̀ wọ́n ní ikú firiyabi ó jẹ́ sanata ìtìnátẹ́ ashra ikú firiyabi alimamul firiyabi kú ní ọdún ìtìnátẹ́ ashra wọ́n kú ní ọdún kejìlá wàmí àtẹ́yì àti ọgọ́rùn ọdún méjì wàkánà sínú al-bukhari wọ́n ní ọjọ́ orí bukhari gbà isaac lásìkò yẹn nahwa min samaniya ti aṣọ aman imam bukhari ti ju 18 years lọ gbà yẹn àwòdúnàá abẹ́kájẹ́ sọ pé wọ́n ti ẹ̀tí pé bẹ̀ sangan dáadáa gan muhammad ibn al-azhar al-sijistani muhammad ibn al-azhar al-sijistani wọ́n ní kúntù fi masjid suleiman ibn harb wọ́n láwọn wà ní ìjókòó suleiman ibn harb àwọn tán hadith wa nabi o wọ́n láwọn wà والبخاري معنا يسمع بخاري wa wà pẹ̀lú wa in gbọ́rọ̀ tanka in gbọ́ nǹkan tí sheikh sọ wala yaktubu ama wo kole faqila li ba'dihim wọ́n wá sọ fa wa pa pé àwọn èyàn tán wà ńbẹ̀ pé malahu la yaktub kí ló ṣe lè tí ó kọ nǹkan kí ló sọ pé faqala yarji'u ila bukhari wa yaktubu man eh, wa yaktubu min hibbihi yóò padà sí ìlú rẹ̀ tán pè ní Bukhara yóò wá padà wá kọ gbogbo tó ti kíni o in tó ti kọ yìí tó ti háì wàkọ́lá Muhammad bin Abi Hatim àni Bukhari a Muhammad bin Abi Hatim sọ nípa Bukhari pé kuntu fi majlis al-Firyabi wọ́n láwọn wà ní jòkó Firyabi fàkọ́lá haddathana eh, Sufyan àni um, látọ̀dọ̀ Abu Urwa an abi al-khattab wọ́n gbà látọ̀ da abu al-khattab an abi hamzata wọ́n gbà látọ̀ da abu hamza falam ya falam ya'rif ahadun fil majlis wọ́n lẹ́ni kankan lórí jòkó yẹn àwọn wá ma man fawqa sufyan talon tó wà lókè sufyan tí wọ́n dákọ̀ yìí tẹ́ pé ẹni ìgbà alfiriya bí gbà tó fẹ́ ma sọ hadithi fún wọn ó ní látọ̀dọ̀ sufyan ẹni kẹta gbọ́dọ̀ wà síwájú sufyan lẹ́yìn sufyan ló bẹ̀rẹ̀ sí ma kàwọn èèyàn tí wọ́n gbà wá lọ àwọn wá mẹ́rin tó wà lókè sufyan yẹn fàkúrùtù láhùn Abu Urwat Imam Bukhari wá sọ fún wọn pé wọ́n sọ fún wọn pé ẹni tó wà lókè Sufyan tí al-Firyabi ọ̀sọ̀ yẹn Abu Sufyan ni Abu Abu Urwa ni huwa Ma'mar bin orúkọ rẹ̀ sí ni Ma'mar bin Rashid wa Abu wa abul khattab bákan náà àti abul khattab òun náà wà lókè sufiyan wa huwa qatada bun di'ama orúkọ se ni orúkọ rẹ̀ sì ni qatada bun di'ama wa abu hamza lẹ́yìn náà abu hamza náà tún wà lókè wa huwa anas bin malik anas ni anas bin malik wa kana thawri fa'ilan lidhalika yukanni al-mashhurin wani ìgbà tí Bukhari wá kàgbẹ̀ fún wọn tán pé sí ẹ̀rá wọn tí ẹlẹ́mọ̀ yẹn lágbàjá ọmọ lágbàjá ni kúníyà rẹ̀ rẹ̀ kódà ó kọ rẹ̀ lélẹ̀ náà ọkà ó kọ rẹ̀ fún wọn tán àti kúníyà wọn ó wá ń sọ fún wọn pé ṣe rí Sufyanu Thauri a máa ṣe nǹkan yìí púpọ̀ àwọn al-mashhurun àwọn tán ti gbajúmọ̀ nípa ìmọ̀ hadith tó bá fẹ́ mú ọ̀rọ̀ wọn wá kò wá ní kọ́kọ́ wọn síbẹ̀ yọ́kànrọ̀ akọ kí ni o yọ́kànrọ̀ akọ kúníyà so Imam Bukhari wá sọ fún wọn pé ṣe ẹlẹ́ni tọ́kọ kúníyà rẹ̀ yẹn orúkọ rẹ̀ lélẹ̀ Imam Bukhari wá kagbẹ̀ fún wọn bí Imam Bukhari ṣe kagbẹ̀ báyìí gbogbo wọn náà wò pé wọ́n gbàjọ yẹn pé áá eléyìí báyìí lóòtọ́ lẹ́yìn pọ́lọ́wọ́n bá lékẹ́lá fún nímọ̀ hadithu tán ọlọ́run tó fún nímọ̀ rijal àwọn rijalul hadith pé àwọn lágbájá báyìí lágbájá báyìí lágbájá báyìí ló gba hadith wa ọlọ́run bá lékẹ́lá rọ̀ zákọ̀ ẹ̀ débi pé Bukhari wọ́n ní àwọn onímọ̀ wọ́n ní ẹnìkan onímbẹ́nu hadith báyìí àfikà àwọn ọmọ rẹ̀

yàtọ̀ púpọ̀ ma mọ́sínú hadith Imam Bukhari ya àgbákan nípa isnadul hadith náà nítorí àsìkò ti kéré gan inú àwọn in tí wọ́n tún kọ́ọ̀lẹ̀ nípa Imam Bukhari òun náà ni àwọn shuyukh ẹ̀ àwọn àfọ́ àti Imam Bukhari tí wọ́n gba ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn tí a bá lọ wo Siyaru A'lamin Nubala tàbálọ̀ page 80 sí page 82 bákanáà tàwọn Fathul page 479 Ah, wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ́n sọ àwọn èèyàn tí alimamul bukhari tí wọ́n gba ẹgbàwà hadith lọ́dọ̀ wọn tí imamul bukhari kéwú lọ́dọ̀ wọn tán jẹ́ àfá alimamul bukhari naam ẹ jẹ́ ká wo títí nubala mo page 82 naam tá page 80 àwọn ni zikiru tasmiyati shiyukhihi wa ashabihi ọ̀rọ̀ nípa dídákọ̀ àwọn àfá àti bukhari kéwú lọ́dọ̀ wọn tí bukhari gba ìmà lọ́dọ̀ wọn àtàwọn èèyàn bukhari wọ́n ní sẹ́mi abu bukhara wọ́n nígbà tí bukhari bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ó gbọ́ ìmà ní bukhara ìlú ẹ̀ qabla an yartahila síwájú kó tó travel min maulahu látọ̀dọ̀ maula rẹ̀ wọ́n gbọ́rọ̀ látọ̀dọ̀ abdullahi ibn muhammad ibn abdullah ibn ja'far ibn al-yaman al-ju'fi al-musnadi bákan náà gbọ́rọ̀ wọ́n al-bikandi wọ́n ni wà jama'atin laysu min kibari shuyukhihi wọ́n ni bákan náà ó tún gbọ́rọ̀ látọ̀dọ̀ àwọn jama'a kẹ́ ṣe bá nísìn ó gbọ́rọ̀ min jama'atin látọ̀dọ̀ àwọn jama'a kan tó yẹ́ laysu min kibari shuyukhihi wọ́n yẹ́ sí àgbàfà àbùkọ́rí àmóhun náà ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn thumma sami'a bi balkhin wọ́n ni lẹ́yìn náà ó lọ sí balkh ó wá lọ kẹ́kọ̀ọ́ min makki látọ̀dọ̀ ẹntánpẹ̀ ni makki ó ni ibrahim ona ni ibnu ibrahim wọ́n wà min àwálì ṣíyúkìhì wọ́n náà wọn gbàfà àbúkọ́rí tó gajù ní makí wà wàsẹ́míà bí marwa wọ́n ló tún lọ sí marwa min abdan ọlọ́gbọ́n látọ̀dọ̀ abdan bin usman ọlọ́kẹ́kọ̀ọ́lọ́dọ̀ abdan bin usman wa ali wàbí ní ìsàbúr nígbà tó kúrò ní tó kò ní marwa wọ́n lọ sí ní ìsàbúr ó ti dìlú kẹta báyìí o ìgbà tó dé ní ìsàbúr wọ́n ni ọkẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ yahya bun yahya ọ̀dọ̀ yahya bun yahya bákan náà wà jama'a àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ni bákan náà wọ́n ni wà bí rọ́yì ní rọ́yì wọ́n lọ́gbọ́rọ̀ látọ̀dọ̀ ibrahim bin ó tún lọ sí baghdad wọ́n nígbà tó dé baghdad idh iraq wọ́n nígbà tó dé iraq fi akhir sanati ashrin wàmí àtẹ́yìnì ní ọdún ọdún kẹwàá ó lé ní ọgọ́rùn ọdún méjì 210 years wọ́n lọ́gbọ́rọ̀ látọ̀dọ̀ Muhammad ibn Isa ibn Tabbah bákanáà ọgbọ́rọ̀ látọ̀dọ̀ Surayj ibn Nu'man bákanáà ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Muhammad ibn Sabit bákanáà wọ́n lọ sí Basra again wọ́n ni ó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Asim annabi wal-Ansari wa Abdurrahman ibn Hammad aṣíwẹ̀fí ah, ah, sọ́hìbì ibn aun bákanáà ọlọ́sọ́dọ̀ muhammad bin ararọ̀ ọlọ́sọ́dọ̀ hajjaj bin minhal bákanáà ọlọ́sọ́dọ̀ badalu ah, ibn muhabbar bákanáà ọlọ́sọ́dọ̀ abdullahi bin raja'a wa iddatin ó ìsìn lọ́sọ́dọ̀ àwọn èèyàn mìíràn tó pọ̀ ní basra wà bí kúfà ó tún lọ sí kúfà ọlọ́kẹ́kọ̀ọ́dọ̀ ibadullah bin musa bákanáà abu na'im bákanáà khalid bin makladin bákanáà àti Talq bin Ghannam bákanáà ọlọ́kọ́kọ́ lọ́dọ̀ Khalid bin Yazid al-Muqri bákanáà ọkàtíra lọ́dọ̀ Hamza ó tún kú mẹ́ ó tún lọ sí Maka ẹ máa wo báwọn ilé ṣe ń gbọ́ máa o ẹlòmí ọkọjá markazi yóò sì máa sàṣe bàtọ́ lọ sí Maka ọlọ́kẹ́kọ́ lọ́dọ̀ Abdurrahman al-Muqri bákanáà ọ̀dọ̀ Khalid bin Yahya ahmed bin muhammad al-azraqi wal-humaydi ó tún lọ sí madina náà ọ̀nà kákàlọ́dọ̀ abdulaziz al-uwaisi ayyub bin suleiman bin bilal wa ismail bin abi uwais ó tún lọ sí misra ọ̀nà kákàlọ́dọ̀ sa'id bin abi maryam àti ahmed bin ishkab bákanáà ó kákàlọ́dọ̀ abdullahi bin yusuf wa asbagh wa iddatan bákanáà ó tún lọ sí sham ọ̀nà kákàlọ́dọ̀ abu yaman wa adam bin abi iyas wa aliyu bin ayyash wa bishra ibn shu'aib وقد سمي من أبي المغيرة عبد القدوس وأحمد بن خالد الوهابي بكنا ومحمد بن يوسف الفريابي وأبي مسهر وأمم سواهم أتقان قول هذا ومن يتفاونا وني وقد قال وراقه أن تجي alásùmá bukhari ta ní wà rọ́kwẹ̀ ẹn tí ma ń se wé fún yìí wọ́n lọ sọ wípé muhammadu rabi hatim muhammadu rabi ya sọ pé sami tuhu yakul olóhun gbọ́ tí yóò sọ wípé dakhaltu balkọ̀ òun wọ ìlú balkọ̀ fasa'aluni an ó ní Bukhari sọ pé òun wọ ìlú balkọ̀ fasa'aluni ọláwọn ará ìlú balkọ̀ wọ́n wá bèèrè lọ́dọ̀ mi an umliya alayhim pé kí máa ka kí máa pè àpẹkọ hadithu fún wọn wọ́n ní likulli man katabtu anhum anhu haditha gbogbo àwọn tí mo bá kọ hadithu kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ kí máa ka fún wọn alfa hadithin wọ́n lọ imam bukhari ní òun wá kà fún wọn lórí àwọn ka 1000 hadith 1000 hadith li alifi rajulin táwọn gbà lọ́dọ̀ 1000 èèyàn àwọn ka 1000 hadithi hadithi 1000 yìí ọ̀dọ̀ 1000 èèyàn làwọn ti gbà wọ́n ní àkọ́lá wàsàmìtìhù kọbla mautihi bí ṣáhàrin yakul wọ́n láwọn gbọ́ síwájú kí ma bukhari tó kú oṣù kí ma bukhari tó kú sọ pé katabtu an alfin wàtàmàníìnà rọ́jùlá wọ́n ní àwọn kọ ọ̀rọ̀ wọ́n láwọn kọ hadith lọ́dún tó tó 1080 èèyàn 1080 làwọn kọ̀rọ̀ lọ́dún laysa fihim illa sahibu hadithin kò wá sẹ́ni kankan nù wọn àfikọ́ jẹ́ àgbàfà nípa hadith nínú àwọn 1080 yìí kánù yaqulu gbogbo wọn làkídà wọn sì dá níta mọ́ sọ náà ní pé al-imanu qawlun wa amalun yazidu wa yankus gbogbo wọn náà nígbàgbọ́ sí al-iman gẹ́gẹ́ bí alùsínà jama'a ṣe nígbàgbọ́ sí torí àsìkò qultu wọ́n láwọn sọ wípé fa'ala shuyukhihi àwọn tó ga jùlọ àwọn èèyàn rẹ̀ nínú àwọn afá rẹ̀ alladhina haddathu anit-tabi'in alladhina àwọn lẹ́ntán gba ọ̀rọ̀ wá fún látọ̀rọ̀ tàbíyìn wọ́n hun abu asim al'ansori inú wani abu asim al'ansori wa wa makki bun ibrahim àti makki ọmọ ibrahim wa ibedullah ibn musa àti ibedullah ibn musa wa abul mughira àti abul mughira wa nahwuhu wọ́n láwọn tó wá jẹ́ àwọn tó wà láfíríjì náà fà bukhari òun náà ni alẹ́dínà rọwà láhú ànil وشعبة وشعيب ابن أبي حمزة والثوري ثم طبقة أخرى ونلينا طبقة مي دونهم توا توا كأصحاب مالك أجابي أن توا برلاتنا إمام مالك والليث أتعوان تنقر لاتنا الليث وحماد بن زيد أتعوان تنقر أبو حماد بن زيد وأبي عوانة أتعوان تنقر لاتنا أبو عوانة نعم على كل حال gbogbo àwọn eléyìí báyìí o ni àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ tí Imam Bukhari kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn wọ́n pọ̀ gidi gan nítorí àsìkò tó ti lọ olóde kí n dáadó wí báyìí inú àwọn tí ó wá jẹ́ Muslim Imam Muslim ọmọ kéwù ni wọ́n kódà ìgbà tí Imam Bukhari Muslim tí wọ́n wà ní Neisabur ìkánà àfáà ní isabur ń gbà yẹn ó wá ṣe hasad ó ṣe kèéta Imam Bukhari torí pé orí pé nǹkan ìtì buhari púpọ̀ jù gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa dàkú lọ́dọ̀ àwọn àfáà yìí wọ́n lọ sọ́dọ̀ Imam Bukhari wọ́n fi ìjókòó àwọn àfáà ilẹ̀ wọn lọ sọ́dọ̀ Imam Bukhari wọ́n wá ṣe hasad fún Imam Bukhari wọ́n wá sọ pé Imam Bukhari ó sọ wípé lafzi bil Qur'an makhluqun ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó pọ̀ ni Bukhari sọ wípé lafzu tí a fi ń ka Qur'an pé makhluqun ni ọ̀rọ̀ yìí sì ni ẹni tó bá ti sọ jahmiyu ni wọ́n fẹ́ fi lé àwọn èèyàn kó lọ́dọ̀ imam bukhari imam bukhari àwọn èèyàn lọ bá wọn wọ́n sì bèèrè nǹkan ìlọ́ wọn imam bukhari sọ pé àwọn sọ bẹ́ẹ̀ so imam muslim wá jẹ́ ní pé wọ́n máa lọ sí jòkó imam bukhari wọ́n tún máa lọ sí jòkó àwọn àfáì níjọ́ kan ìkánà àfáì wá sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá máa lọ sí jòkó bukhari nínú yìí báyìí ẹni tó gbà pé lafzul qur'an makhluk ẹn tó gbà bẹ́ẹ̀ ẹn tí bá máa ń lọ bẹ̀ẹ́nú yín kò gbọ́dọ̀ wá sí jòkó wa mọ́mí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ máa mùsùlùmù sí jò ó sì dìde gbogbo àdíṣ tó ti kọ lọ́dọ̀ afáyẹn pátápátá ń ṣe jú afáyẹn ló fi gbọ̀n ìlà pátápátá pé eh, pẹ̀lú tó sọ yìí ìní wá sọ́dọ̀ rẹ mọ́ tí ó wá ṣe pé ìní wá sọ́dọ̀ rẹ mọ́ gan gbogbo àǹfààní tí wọ́n ṣe lọ́dọ̀ rẹ pátápátá ìní bùkátà so náà ọmọ kéwu ah, Imam Muslim wa nínú àwọn ọmọ kíwà alimamul bukhari again oní ẹ̀dà abu isa at-tirmidhi alimamu tirmidhi ọmọ kíwà bukhari ni wa abu hatim abu hatim ọmọ kíwà bukhari ni ibrahim bin ishaq alharbi ọmọ kíwà bukhari ni abubakar bin abidunia ibn abidunia ọmọ kíwà bukhari ni abubakar ahmad bin amr bin abi asim gbogbo àwọn ilé àgbàfà ní hadithu ni wọ́n tàbá ti ẹ̀mẹ́n kankan aláti ma abu isa at-tirmidhi gbogbo àwọn ilé náà tó abu isa at-tirmidhi kódà tó tó ju abu náà wọ́n ní bákanáà muhammad bin jazaro wa muhammad bin abdullah al-hadrami ah, bákanáà ibrahim bin maqil annasafi wa abdullah bin najiya wa abubakar muhammad bin ishaq ah, ibn khuzaima tó yẹ sahihu ibn khuzaima yẹn ọmọ kí bukhari lòun náà wa umar bin muhammad bin ah, bijir wa abu quraish muhammad bin juma wa yahya bin muhammad bin sa'id àti gbogbo àwọn tó pọ̀ lọ so àwọn eléyìí báyìí náà jọmọ kéwú al bukhari ṣe wá rí ríwáyà ẹgbàwà Sahih bukhari báwo ló ṣe jẹ́ torí mi pé mi gbọ́dọ̀ iye mi ò gbọ́dọ̀ fó láti sọ nǹkan tí àwọn àfáà sọ nípa ìgbẹ̀gbàwà Sahih bukhari lọ́dọ̀ Imam bukhari torí pé mùjíìrù jẹ́ kọ́ra pé Imam bukhari ọdún kẹwàá tó kú lẹ́yìn ẹ̀mọ́ tó bukhari Imam Bukhari ò ti ẹ̀kọ́ bukhari gbèsè ayé wọ́n fẹ́ mú àwọn ọ̀rọ̀ wá báyìí tẹ́sì mọ̀ pé sọ̀híl bukhari o imam bukhari gangan ni wọ́n kọ́ ẹnìkan bẹ tí a ń pè ní alfirabiriyu alfirabiriyu yìí ìkanú àwọn àgbà ọmọ kéwà ní imam bukhari ni òun lọ gba ẹgbà wa sọ̀híl bukhari lọ́dọ̀ imam bukhari bákanáà náà àwọn tó tún gbẹ̀gbà wa rẹ̀ bákanáà ó ní mansur bin muhammad bin مزبزبة وأبو بكر بن أبي داود والحسين والقاسم àti hussein àti kọ́sìmù yìí a méjì jẹ́ ọmọ uh, al-mahamili wa abdullahi ibn muhammad ibn al-ashqar àti muhammad ibn suleiman ibn faris wa mahmud ibn ambaro ibn ambar an wa umamun la yuhsaw àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáàlẹ̀ kàwọn tán àwọn wọ́n gba ẹgbàwa sahihul bukhari látọ̀dọ̀ imamul bukhari a bákanáà a tí a bá wo àwọn tí wọ́n gba ẹgbàwà sahihul bukhari ọ̀rọ̀ ẹgbàwà yìí ó ní àlàáfíà ọ̀rọ̀ ẹgbàwà yìí sì ní àwọn ìsinádù tó ní àsopapọ̀ tẹ̀léra wọn débi pé ọdọ́dọ̀ alimamul bukhari gẹ́gẹ́ bí abu yusuf alfiraburi rẹ̀ bẹ́ sọ pé annahu kana yaqulu wani ọjẹ́ tí ma ń sọ yí pé ó ní sami'a kitaba sahih li Muhammad ibn li Muhammad ibn Ismail tis'una alfa rajulin wọ́n ní àwọn tí wọ́n tó àwọn tán tó 9,000 èèyàn ní wọ́n gba ẹgbà wa sahihul bukhari látọ̀rẹ̀ imam bukhari fama bakiya ahadun yarwihi ghayri wọ́n ní àmọ́ gbogbo àwọn tó tó 9,000 èèyàn tán gba hadith tán gba ẹgbà wa sọ ìbùkọ́rí látọ̀dọ̀ Imam Bukhari kò wá sẹ́nì kankan tó sẹ́kù láyé nù wọn ju èmi nìkan lọ èmi nìkan ni mo ti kú báyìí so ibà ní sí wàkọ́lá Muhammad bin Tahir al-Maqdisi Muhammad bin Tahir al-Maqdisi sọ pé al-Firaburi wọ́n nínú wọn ni alfiraburi yíwa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn afá nínú àwọn tó gbà wá òun náà ni eh, hamad bin shakir ibrahim bin ma'aqil wa tohir bin muhammad bin maqlidin annasafiyan bákanáà al'amirul hafiz abu nasri ibn makula bákanáà àti inú ẹni tó wá gba ẹgbà wá gbẹ̀yìn jù lọ́dọ̀ imam bukhari òun náà ni tolha mansur bin muhammad ali al من أهل بزة وكان ثقة توفي سنة تسعين وعشرين وثلاثمائة سؤالي باي أولا ni àwọn tí wọ́n gba ìgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ Al-Imam Al-Bukhari a ní parí kí n fi wá sọ̀rọ̀ kí n fi parí ọ̀rọ̀ Al-Imam Al-Bukhari torí pé àwọn ọ̀rọ̀ nípa Al-Imam Al-Bukhari díẹ̀ lè yóò rí sọ́mbẹ̀ ẹgẹ́ bí wọ́n sọ wípé àsìkò lè gbáyàn láti sọ ilé tọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ Al-Imam Al-Bukhari gbogbo àwọn ilé tí mo sọ yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ mú ń kẹjú mẹ́ nítorí pé mo fẹ́ kọ́bà nǹkan tó pọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mo sí wá kẹjú tó yìí wallahi lazim ìrìnkà tó 5% nínú 100% nǹkan tí mo rí lórí alimamul Bukhari tí gbogbo ẹ̀sí lálàáfíà mo fi Ọlọ́run bá tó dá mi búra ìrìnkà tó 5% àwọn nǹkan tí ń kà nípa alimamul Bukhari tí ayọ̀gbàmí láti kà ó sì mọ̀ ju àwọn ilé tí mo lọ mo fọ́lọ́bà tọ́ Ah, àmọ́ kí n fẹ́ yọkan parí ẹ̀ kí n fi ẹyọkan kí n fi parí ẹ̀ nínú tíra kan tó pè ní àmá ah, man rawa anhum al-bukhari fi sahih àwọn tí al-bukhari tó gba ẹgbà wọ́rọ̀ látọ̀dọ̀ wọn nínú ah, tíra yìí mo fẹ́ ka ọ̀rọ̀ kan bẹ̀ naam a bá lọ wọnú tíra yìí tí a bá wo page 52 nínú tírà tí mo sọ yìí wọ́n ní sami'tu iddata mashayikhi wọ́n ní mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àgbà tó ẹ́ pé yahkuna anna muhammad ibn ismail al-bukhari tó ń pa ìtàn fún wa wípé ismail ibn muhammad al-bukhari rahimahullah qadima baghdad wọ́n lọ wá sí baghdad fasami abihi ashabul hadith àwọn agbafa nípa hadith wọ́n wá gbọ́ nípa ṣé bukhari ti dé fashtama'u gbogbo wa kójọ ìgbà tán kójọ a wọ́n wá kó hadithu wọ́n kó mi'atu hadithin wọ́n kójọ wọ́n kó 100 hadith jọ fa qallabu mutunaha wọ́n wá ní hadith 100 tá kójọ yìí nǹkan tá ṣe ni pé a fẹ́ test bukhari ṣé bukhari rí nǹkan han tó tọ́ àbí tó ní màmá tí ń ròyìn tó tó àbí ò ní mà nǹkan táwà sí ni pé ẹjá yí àwọn ìsinádù hadith yí padà mátùnù hadith yí ẹjá yí padà báwọn láyé ṣe òun náà ni pé a mú hadith alákọ̀ọ́kọ́ a wà mú ìsinádù hadith elé tó jẹ́ sí pé òun ni bí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wá wọ́n mú ìsinádù hadith kan wọ́n jù sí matnu mi wọ́n mú matnu hadith kan wọ́n jù sí ìsinádù mi wọ́n dorí àwọn kìíní kò dùbẹ̀ wọ́n ni ìgbàtán wọ́n ṣe bẹ́ẹ̀ a wàdáfà ìrúhà ila ila ashrata anfusi wọ́n wá fún àwọn èèyàn mẹ́wàá ipò ẹ̀yin mẹ́wàá ni ẹha hadith yìí jákùjákù ẹ̀yin mẹ́wàá ẹha hadith 100 yìí jákùjákù ó mi pé èèyàn hadith mẹ́wàá mẹ́wàá àdísì yáwà háì ẹ gbé ìsinadù ẹ̀ síra wọn ẹ sì gbé mọ́tún ẹ̀ síra wọn wà àmàrúhùn ìdá àbọ̀rú almajlisa wọ́n ni tàbá ti dé ìjòkó tí Bukhari ti ìjòkó tí tàpẹ Bukhari sí tàbá ti dé ìjòkó yẹn ẹ wá máa ka hadithu yìí ẹ máa ka mú Bukhari áwò bọ́yá yọ́ ma bọ́yá ti dá hadithu rí àbíkò ní ma bọ́yá ti dárú àwọn wọ̀nyí bá ṣe bẹ́ẹ̀ wọ́n há àwọn hadithu wọ́n há jákújákú wọ́n sí àwọn hadithu tó ìgbàtán dé majlisu imam bukhari ìjọkó tí ma bukhari wà ń bẹ̀ wọ́n wá sọ wípé wọ́n ni fahabara al-majlisa jama'atu min ashabil hadith àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàfà nípa hadith nínú hadith wọ́n ti wá sí jòkó yìí min al-ghuraba min látara ìṣesí wọn tí ó yàtọ̀ gan láwùjọ nínú àwọn ará Khurasan ẹ̀yìn tí wọ́n fẹ́ Khurasan àwọn àgbákan àwọn àfáà ní hadith náà kún bẹ̀ ogun ti kóra wọn jọ bákan náà àtàwọn ìlú mi tó yàtọ̀ sí ní Baghdad wọ́n wá láti Baghdad falamma itma'anna al-majlis ìgbà tí ìjòkó palọ́lọ́ ti gbogbo dákẹ́ intadaba ilayhi rajulun min al-ashra ẹnìkan náà ọba lọ Bukhari fasahalahu hadithin min tilka al-ahadithi al ọba lọ bí Imam Bukhari léèrè nínú àwọn ẹ̀kan nínú àwọn àdísì mẹ́rẹ̀wá tóhun ti dàrú yìí ó ti dàrú papọ̀ wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ Faqala al-Bukhari la Bukhari ní àdísì tó tọ́ka yẹn ń yulqi alayhi wahidan ba'da wahidin ko waya ko gbo on ka hadithu le yo ko kan le yo ko kan bukhari hatta faragha min ashratihi ti to bi kari me wa re wal bukhari yaqulu la a'rifu inji bukhari so na ni pe ani ngbo ri se fa kana al fuqaha mimman hadara al majlisa yaltabitu ba'duhum ila ba'd àwọn tó rí wọ́n pé àwọn tán nímọ̀ nípa aláàrùn àwọn tó wà ń jòkó rán wọn wojú ara wọn pé ah, ọkùnrin gẹ́ẹ̀tì wáṣá because àwọn ti mọ̀ ipé tó fi lóhun ọgbọ́rí wọ́n ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí hadith yẹn ni àwọn tán nímà wọ́n wọ́n wojú ara wọn pé hey mọ́mọ̀dé àrùpá ọ̀rọ̀kùnrin yìí àrùpá rí yí sẹ́yìn ní o wàyàkúlù rọ́jùlù ìkẹ́nu wá sọ pé fáhìmà ó ti gbọ́ yé o wà mọ̀ nǹkan rẹ̀ mìíràn ìrìhìm àbáwọn tí ó bá jẹ́ láìmọ̀kan ni ìmọ̀ ah, Bukhari ò ti

àmọ́ tó ọmọ kọmọ wá tẹ́tẹ̀ bọ́sẹ̀ ẹgẹ́ bí àwọn wọ̀nyí ṣe máa ń ṣe igbógbó tún ìmọ̀ tí wọ́n mọ̀ láìkẹ̀dàkùn ìmọ̀ hadithu yìí wà láìkò yé wọn sídì kankan wọ́n sì tọwọ́ bọ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ikú ń pa rẹ̀ àwọn tí ọ̀dá kàmọ̀ wá ní ah, Bukhari yìí á ah, kọmọ̀ kankan o ìmọ̀ rẹ̀ kéré فسأله عن حديثي من تلك الأحاديث المقلوبة هنا هو حديث ناس يجيب ودنيا هنا تنبع سمكة فقال البخاري بخاري لا أعرفه إمي أمه وسأله عن آخر أتنبع مي فقال لا أعرفه أتنبع مي فقال لا أعرفه فلم يزل يلقي عليه واحدا بعد واحد kọ̀yẹ kò gbò ń ká ìdísì fún lẹ́yọ̀kọ̀ kan tó fi pé mẹ́rẹ̀wá ní tí Bukhari sọ ní pé la a'rifu ẹnìkẹta náà tó dìde bẹ́ẹ̀ ẹnìkẹrin náà tó dìde bẹ́ẹ̀ ẹnìkarùn náà tó dìde bẹ́ẹ̀ sí tó fi pé mẹ́rẹ̀wá la yaziduhum ala la a'rifu bukhari ó sọ nǹkan kan lé kún kọjá pé imma falamma alima al-bukhari annahum qad farahu nígbà tí bukhari wá rí pé gbogbo wọn ti ka hadith tán àwọn mẹ́wàá ti pé ó rí pẹ̀lú mi ò tún dìde ma kere ko wọn ma pé mẹ́wàá ni wọ́n ṣe nǹkan plan àwọn sọ fún pé amma hadithu kal awwal so rabi so ala ko ti wo ka mi gbori yẹn fa huwa kaza hadithu yẹn látọ̀dọ̀ lágbájá ló ti wá ó wá látọ̀dọ̀ lágbájá ó wá látọ̀dọ̀ lágbájá ó wá mú isnadu ele tó bá mú ó gbé fún isnadu ó gbé fún matunu yẹn gangan ó to hadithu ala koko sori hadithu ala koko bó ṣe rinu hadithu ala kejì tó ka ti mo ni gbori un ó tún wọ ẹlẹ́ẹ̀kẹ́ ó tún wọ ẹnìkejì náà so rádìsì mẹ́wàá ti ẹ náà tí wọ́n ní mi ń gbọ́rí yẹn sórí alákọ̀ọ́kọ́ látọ̀rọ̀ lágbájá látọ̀rọ̀ lágbájá látọ̀rọ̀ lágbájá ló ti wá mọ́tínú ẹ̀sìn ní ó tó ó tún mọ́ kejì náà ó tún tó Imam Bukhari tó gbogbo hadithu 100 lórí ìjòkó gbogbo ẹ̀ Imam sì tó imam bukhari parí gbogbo ẹ̀ fàkọrọ láhùn náà su bilhifzi wal'ilmi wa azganu lahu bilfadli wa kana ibn sa'id idha zakara muhammad ibn ismail al-bukhari yaqulu al-kabishu natihu imtihanuhu nígbà tó wá parí gbogbo àwọn àfáà khurasan àtàwọn àfáà baghdad nígbà yẹn tó bá ti sọ pé ìmà ìmà hadith wọ́n bí kan ẹ máa wá lọ sí khurasan baghdad ṣe bá ní sí tó gbé bẹ̀rẹ̀ láwọn imam ahmed wà tó gbé lára ọmọ kéwú imamu ahmed ni imamu bukhari jẹ́ àmọ́ débì kan imamu bukhari ní baghdad ọsọ fún ọsọ imamu ahmed sọ fún bukhari pé bukhari ma wùlẹ̀ wà rújòkó tàwa imá ma lọlọ ma kó àwọn èèyàn ó bùkátà rújòkó imá torí bukhari sọ wípé wallahi olóhun òjòkó tu ẹnìkan rí báyìí àfikẹ́ ni yẹ́ sàǹfàní lára àwọn ojúgbóhun sí sàǹfàní lára ẹ̀ òun ò sì jòkó ju ẹnìkan rí báyìí àfikẹ́ ni ẹmọ̀ ìpóhun gẹ́gẹ́ mọ̀ ń pa nǹkan yẹn ju òun lọ fúnra wọn òun tó ń jòkó lọ fún so Imam Bukhari kọjá pé kíní débi pé kódà ń jọ́kàn Imam Bukhari dé ó dé Neisabur wọ́n á bèèrè lọ́wọ́ àwọn á bèèrè lọ́wọ́ àgbàfà kan ní Neisabur nígbà yẹn pé kọ́ sọ fatuwa kan fáwọn wá nítò èmi Imam Maliki Sufyanu Thawri Imam Ahmed Imam Shafi'i òun ló jòkó ti yìí Bukhari nìkan ni

ó ní bó bá síbà tó bá ti dákọ̀ Bukhari ó ní àà ah, Bukhari àgbò tó lè kan nípa ní bẹ́yìn bá sẹ̀sáàmù fún èèyàn bígbà tí tírélà bá gbá èèyàn ni alkabishu náà fihù àgbò eléyìí bọ́ bá tàbí mẹ́yìn tó bá kányàn ọ̀sìtù ọkọ̀ yàn nínú mà so látara báyìí eléyìí báyìí ni díẹ̀ nípa ìtàn alimamul Bukhari alimamul ìgbàtọ́ bí wọ́n lè rìn jọ kan nípa sahihul bukhari wọ́n ni ẹ̀dàkùn imam bukhari ṣé gbogbo hadith tí ó wà ń bí inú sahihu yìí ṣé gbogbo ẹ̀nà lẹ́mà sórí imam bukhari ni a kéèsò òun nìkan kódà mo tún ma ma bí 10,000 tó ti jẹ́ dọ̀ ìfù yàtọ̀ fún sahihu ma ma tí n bá kọ ìtàn tó bá jẹ́ mùjáládù 25 in ní kọ ìtàn ẹnìkan kí tẹnìkọ̀ọ̀kan yẹn wá tó bọ́yá bí ojú ewé mẹ́wàá mẹ́wàá kí wá máa kó wá dìgbà tí ń fẹ́ kà lórí fáwọn èèyàn kí wá máa kí wá máa ṣe wà mọ́wà mọ́ kò ṣẹlẹ̀ sí mi rí láyé wọ́n ròyìn mọ́ bùkọ́rí wọ́n ní gbogbo

Ah, Imamul Bukhari bẹ́yàn bá fún yẹn ní ọjọ́ mẹ́fà táà sí ń lo wákàtí mẹ́jọ mẹ́jọ lọ́jọ́ kọ̀ọ̀kan bí ká sọ̀rọ̀ Imamul Bukhari ká ma sọ pẹ̀lú farabalẹ̀ wàláhì làzí mo fi ọlọ́ọ̀bá tọ́ dẹ́rin wúra díẹ̀ lèyàn kàyàn ní kàtán mo sọ wípé kéyàn fún yẹn ní ọjọ́ mẹ́jọ àbí ṣé mẹ́jọ náà mo pè ọjọ́ mẹ́fà kéyàn mọ́ wá kálẹ̀ ọkọ̀ọ̀kan wákàtí mẹ́jọ mẹ́jọ àbí Imamul Bukhari tán torí pé ah, Imamul Bukhari kódà

eléyìí báyìí ni ṣókí nípa ọ̀rọ̀ al-Imam al-Bukhari àsìkò ti lọ gan ó sì dábẹ́ pé àwọn ní pé báyá ká sọ díẹ̀ nípa ọ̀rọ̀ al Muslim náà rahimahullahu ta'ala ta'ala tí a bá ní kí a tún tẹnubọ̀ tí wọn náà bí ìgbà wípé akàfẹ́ dágbà lè nǹkan tí agbára ò ní ká ní tí ó bá ní sí tí Bukhari gan àmórí nídi wípé akàn akàsọ́ bá sì kó sí gbà wá mẹ́ni sí bá ní sí so ọ̀rọ̀ imam muslim náà èmà kan tó lòun náà lọ́tọ̀ àmọ́ wá fi parí ẹ̀ nínú ìta islam ẹni tó kọ́ jàmáà àsìhà pé èyàn fẹ́ kọ tíra nípa pé sahihu mo fẹ́ kójọ nínú gbésí ayé mi ìní fi tíra kí ìní fi hadith gẹ́gẹ́ sínú tíra ìkọjẹ́ sahih ẹni alákọ̀ọ́kọ́ ni imam al-bukhari imamu ọ̀rọ̀ kan bẹ́ tí imamu shafi'i sọ ìgbà yẹn wọ́n sí bí Imam Bukhari tó gbé Imam Shafi'i wọ́n bí Imam Shafi'i Hanifa kú Imam Abu Hanifa sì kú ní ọdún 150 lẹ́yìn Imam Abu Hanifa lò 70 years láyé ìgbà yẹn náà bí Imam Shafi'i so eba nisi a Imam Shafi'i wà ní àwọn lò 52 years péré láyé so eba nisi so gbogbo àti Imam Shafi'i fi wá ń sọ̀rọ̀ wọ̀nyí kí fi ń sọ̀rọ̀ kò tí sí nǹkan tí jẹ́ sọ yìí Bukhari máa yìí Imamu Shafi'i wá sọ pé lórí ilẹ̀ o kò sí tíra kan tó dá tó muwátọ̀ alimamu Shafi'i alimamu Malik rahimahullahu ta'ala àwọn èèyàn máa ń lo ọ̀rọ̀ yìí pé ẹ ṣe bẹ́ẹ̀ ní sọ yìí Bukhari lọ́dà jù ni àmẹ́rin tí bá ń lo ọ̀rọ̀ yẹn irú ẹni bẹ́ẹ̀ nǹkan tá ń sọ yóò yé ni kò mọ nǹkan ń sọ Imamu Shafi'i sọ̀rọ̀ yìí nígbà tí ò tí sí Sahihul Bukhari láyé ń gbà yẹn ṣe bá ní sí àmọ́ lẹ́yìn Sahihul Bukhari kò sí tíra kan lórí ilẹ̀ Ọlọ́run ba kò sí tíra kan nínú islam tó lálàáfíà lẹ́yìn tíra ọlọ́ọ̀bá tó sọ̀híhù bukhari ma lẹ́yìn ẹ̀ lọ́wọ́ kan sọ̀híhù muslim ó sì ní nǹkan tọ́fà ṣe bá ní sí torí pé nínú àwọn ṣùrútù tí bukhari fi kó hadith jọ àwọn hadith mi mẹ́ta pọ́ lálàáfíà àmọ́ àwọn hadith yẹn wọn mítọ̀ bú standard tí bukhari fi kó hadith jọ sínú sọ̀híhù rẹ̀ nítorí ẹ̀ bukhari ò ní kó jọ síbẹ̀ hadith yẹn lálàáfíà o bet standard kan ọ yàtọ̀ sí àlùmọ̀á sọ́rọ̀ ah, subhanallah kí n fi parí ẹ̀ ká mọ́ túnmọ̀ wọkí lọ tí a rí lúkíyà yẹn Bukhari fi mẹ́jẹ̀mú yẹ sínú hadithu wọ́n gbé muslim ò fi síbẹ̀ mọ̀á sọ́rọ̀ nìkan ni muslim fi síbẹ̀ so nítorí ẹ̀ Bukhari bí ìgbà pé bí sánmà sílẹ̀ iná lórí sí muslim muslim náà wá rí bí sánmà sílẹ̀ sí àwọn ẹgbàwá yòókù in tó tẹ̀lé muslim ni sunan abi lẹ́yìn súnánù Abi Dawud ló ka súnánù Tirmidhi lẹ́yìn súnánù Tirmidhi ló ka súnánù An-Nasa'i lẹ́yìn súnánù Nasa'i ló ka súnánù Ibn Majah àwọn mẹ́rẹ̀fà iná ń pè ní kútùbù síta bẹ́sẹ̀ tó tẹ̀lé àwọn mọ́sẹ̀ káyìn so àwọn méjèèjì wá jù wọn lọ bí sánmà sílẹ̀ so ibà ní sí so látara báyìí ilé ìbáyìí ní sókí nínú nǹkan tí alimami Bukhari tán so ibà ní sí so imam Bukhari kọ tíra kan náà ń náà ni níbẹ̀ yẹn wọ́n kó hadisi sọ̀híhù síbẹ̀ wọ́n sì kó dọ̀ífù síbẹ̀ ṣe bá ní sí ó yàtọ̀ fún sọ̀híhù Bukhari jẹ́ so àmọ́ sọ̀híhù Bukhari níparí nígbà tí Imam Bukhari tán kọ sọ̀híhù Bukhari tán wọ́n wá gbé lọ báwọn àfáà mẹ́rin nínú wọn Imam Ahmad wà ń bẹ̀ nínú wọn Ishaq bin Rahawe wà ń bẹ̀ nínú wọn Sufyanu Thawri wà ń bẹ̀ mo ti gbàgbé ẹni ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wo hadith tó wà ní sọ̀hí Bukhari látòkèdélẹ̀ wọ́n wá rí pé lórí gbogbo hadith yóò mẹ́rin nìkan péré láwọn lé ọ̀rọ̀ lórí ẹ̀ táwọn pé lọ́dọ̀ táwọn kọ̀lá mẹ́rin nínú gbogbo hadith Bukhari wọ́n láwọn rí mẹ́rin tí ò lálàáfíà wàláhì láti wà kọ́ọ̀lù kọ́ọ̀lù Bukhari ọ̀rọ̀ tó lálàáfíà nípa àdísù mẹ́rẹ̀rin yẹn kọ́ọ̀lù Bukhari náà ni tó kí ẹ̀kẹ́ máa sọ pé ayé àdísù Bukhari yẹn náà wò àdísù tó lálàáfíà mẹ́ ojú mẹ́wàá lọ orí rẹ̀ dàrú nìyẹn orí ẹ̀ dàrú tààrà ọmọ nǹkan tó ń sọ àdísù Bukhari ni mẹ́ kò ju mẹ́wàá lọ tó lálàáfíà mẹ́ torí kẹtàkàtà ń bẹ láwùjọ ya igan so kọ́nà bá lè kílákọ́dà ń kó sànúwa subhanaka ashara la ilaha anta astaghfiruka wa atubu ṣètọ́tọ̀ mọ́ ọlọ́run wa sọ̀rọ̀ wa tí ó fi ẹsẹ̀ àwọn ọ̀fà wa dé ojú ọ̀nà níbi ọ̀nà nípa ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀kọ́ sọ́ọ̀rì àdúgbò kọ́lọ̀ ọ̀la ó dàbí pé kí wọ́n dàgẹ́rẹ́ ìfọ̀ àti kó irú àti tí ó bá sọ̀rọ̀ ìmọ̀ sọ́ọ̀rì kí á pa ìlú sí ní tiwa bó lè lókè tí àwọn ọmọ ṣe ń mọ́ríkà gbọ́n dé ọ̀ alhamdulilayi tó onímọ̀ ọ̀rọ̀ mẹ́rin sí tí a sọ pé kí wọ́n sọ orí nípa ọ̀rọ̀ Imam Bukhari nípa tírà Imam Bukhari ọ̀rọ̀ Imam Muslim àti nípa tírà Imam Muslim but ó dàbí ọ̀rọ̀ ẹ̀yọ̀ fẹ́rẹ̀ ni ọlọ́run sọ pé kí wọ́n ní àǹfààní láti ìgbìyànjú fún ara ilé tí ẹ̀rọ abẹ́ sọ̀rọ̀ àwọn àbá tí wọ́n kẹ́nu ẹ̀ tó bá wọ́n mú ọjọ́ tí ó pọ̀ ní ó fi tì ọ̀rọ̀ Imam Bukhari nìkan

tí ilé máa lè jẹrẹ tí ilé máa lè jẹrẹ tí àlọ́ ń wá ìyàwó tó ṣe yóò fi ọmọ gẹ́gẹ́ bí sọ́ọ̀bù kọ́ ẹ ìgbàlópa àyà ni ìfẹ́ nínú àwọn tí ó bọ̀ ní ìlọrin malampali lọ́pàdà abẹ́ ìrìn òwúkọ lórí àwọn tó gbé sáà lọ fẹ́ nìkan. ìṣàmà ọlọ́run máa yóò jẹ kí àwọn aláṣọ ìfọ́nkọ́ ni pẹ̀lú òkú ọlọ́run wa. náà

ilé kéwú wọ́n ti lẹ́yìn lọ lójú fifty thousand lọ sí program lọ send ọdún.